àwòrán la o. àwòrán la. Eh. àwòrán la. sinimá titun kọ́mẹ́dì yìí galaga jù o. àwòrán la. this is a laughing matter ẹ wá nǹkan fìdílé. àwòrán la. ẹ̀rín àríntàkìtì lélẹ́yìí o. àwòrán la. ṣebí kẹ́hìnkẹ́hìn lẹ́ẹ̀lì ló yẹ kó ta ni. òótọ́ bọ́bọ òjò ṣòkòtò yóò jọ kìjì pa o. ẹni tí wọ́n bá fọ́ àgbọn lórí ẹ̀ ṣó lè bá wọn dúró jẹ níbẹ̀ o kò ṣeé ṣe. àwòrán la àwòrán la. ẹ nǹkan fìdílé ká fojú ló ń jẹ ayọ̀ jẹ. àwòrán la. wálé razaki ló tún darí èyí o. àwòrán la. olóyè ladò kọ́mẹ́dì ńlá lélẹ́yìí o. àwòrán la. ṣèbí ìtakùtà ni ti gúgúrú lórí iná. ibi abáfiyọ̀ sí ibẹ̀ ló ń ṣòbí sí ojú tó lé ojú tó kò kò síbi tí kò lè tójú bọ̀ lédè o. ṣọ́ra rẹ ewé ojú omi kì ní sinmi. àwòrán la o. àwòrán la. àní bó ṣe ń wòran líle ló ń wòran lóko. àwòrán la. eléyìí bá wòran àgbà ife ẹ̀yẹ. àwòrán la. ẹ bá mi pàtẹ́wọ́ fọmọ yẹn ó dìgírì o. àwòrán la. ìlòdì kété kí n lójoojúmọ́ ṣé kété nìkan ló wà lódò ni. olórí ìlú nìyọ lílọ lọ́dọ̀ lílọ lọ́dọ̀ kí màá sọ pé ọlọ́pàá ojú rẹ̀ pọ́ ní yàn gbélé mi bí màá ṣe òótọ́ ju olè olójú kòkòrò orí ẹ̀ ti rí èmi kọ́ ló bá wí àwọn tó tóbi nínú ilé yìí ló bá mi bẹ́ẹ̀ mo sọ fún ẹgbẹ́ yẹn lọ́dọ̀ àgbà yìí ìwé yẹn jáde jáde lílọ ló lọ bẹ́ẹ̀ mo fún lílọ ló lọ ìwọ mo ṣe ọmọ ayé àgbà yìí èmi kọ́ ló bá mi àwọn tó tóbi àwọn tó jù mí lọ àwọn bàbá bàbá lákùnjà lájọ àti àwọn ló bá wí kí lẹ́kùnrin tún wá sábẹ́ ní gbogbo tẹ̀lé kí lẹ́kùnrin tún wá káàkiri ọ̀nà ni ọmọ jẹ ọ lè bá lè jẹ ọlọ́wọ́ ní gbà fún ọ ọlọ́wọ́ ní gbà fún ọ ọlọ́wọ́ ní gbà fún ọ ọlọ́wọ́ ní gbà fún ọ ọlọ́wọ́ ní gbà fún ẹni nílẹ̀ nílọ náà lọ nílọ náà lọ máa yá jẹ èmi kọ́ ló bá wẹ̀ ọ́ ọmọ ìpọ́nrí pápápápá lákùú ẹ̀ pápá bàbá lákùnjọ náà jẹ́ àwọn ló bá wí ìdèbọ̀ lẹ́bi ìdèbọ̀ lẹ́bi ṣẹ̀fà máa ṣẹlẹ̀ náà sọ wá rí bó ṣe dé ìlú mi fún ọkàn mi balẹ̀ lérí ọ̀rọ̀ àbẹ̀bí mo fẹ́ kọ́ ọba mójútó. kọ́mọ́ ti gbọ̀ yẹn lé kẹta ni ó ti sáré lọ kọ́mọ́ ti gbọ̀ yẹn lé kẹta ni ó sáré lọ ìrẹ́ wíwò pọ̀. àbẹ̀bí sì ń wò ni níjẹ́ olótó fẹ́ sinmi gbogbo rádaràda kò yé mi o ẹjọ́ òde ìmọ̀ bí èsì bá sọ̀rọ̀ ẹ sì ráyè padà rẹ̀. ìbá gbogbo tí rìn lára. àti mi. àbẹ̀bí gbogbo lọ́lọ́ látàárọ̀. ah kí ni ṣé ẹ mọ àwọn ìyàwó àwọn kòkò méjèèjì hmm. wọ́n tún ti bẹ̀rẹ̀ já wọn ibẹ̀ mú wà látàárọ̀. Ah, wọ́n ti àtúkà. túkà kìnnì wọ́n sì wà ń bẹ̀ ẹ já lọ. ẹ wò ìyá mi mọ̀ ń bọ̀. làbàkẹ́ làbàkẹ́ ẹ wá gbà mí ẹ dẹ́kun ṣé wẹ́rẹ́ tẹ́lẹ̀ yóò tún ju tiẹ̀ lọ. Hmm. Ah, ah. gbáàrí lọ́wọ́ akọjú mọ́tò òun tó ń ṣe bí ẹni tí ọ̀jẹ̀ wọ̀ sàn. ebo ti jẹun wọ́n tó ṣẹlẹ̀ ní ìsìn irú wàhálà burúkú wo lélẹ̀ abẹ́ ẹ̀wà gbà mí bàbá àbẹ̀bí. sórí rẹ ò burú sọ̀rọ̀ ya wèrè sèrí rẹ burú bandiyan sórí rẹ ọba burú ni ọmọ àpè àtọ́fà ọmọ àpè lámìwò èèyàn fọwọ́ rẹ̀ ti rẹ̀ ìrìn lówó tí wọ́n lè kó lé ọkọ̀ tó wà dá lé mo sùn sí ni lọ́sìn ń bá wí lọ́wọ́ ọ̀hán sọ fún wèrè tí òwúra rẹ̀ ó ní òwò ọmọ ọlọ́mọ. Hmm torí òun ò bá sọ̀ra rẹ̀ bá mọ ohun tí ń ṣe wọn alẹ́ lé ọkọ̀ kọ́ wá dalé mọ́ tún sákàtà rẹ̀ ẹni tó yẹ kó bù jẹ kó máa bù jẹ kó máa yá jẹ kó dojú tí ọbọ̀ lójú jẹ láàrin rẹ̀ èmi èmi mi ti mọ gàrí bí mo ti ṣe kí ni ṣe. o tí ì o tí ì mọ mẹ́mẹ́. bá gbà lọ́wọ́ bá gbà lọ́wọ́. làbàkẹ́ dákun bá ń ra oògùn wa mẹ́tẹ̀ẹ̀ta ni ọkọ̀ fún mi ìní bówó bá ṣẹ́kù bá ń gbà bọ̀. ṣé ń sọ fún yín pé ìgbà ṣéǹjì ní one thousand. ebi gbọ́ ọba débẹ̀ tọ́ ra ọmọ bìsẹ́ǹgì bá kù bí ó kù. ẹ mọ gbáriwo. ń gbáriwo. abẹ́bí adétọ́ ẹ̀gbọ́n mi jáde. kí ló ṣẹlẹ̀. àǹtí mi kí ló dé. ẹ mọ gbáriwo. ẹ mọ gbáriwo. abẹ́bí ìwọ gba bíi adétò ìwọ gba àyín ẹgẹ́ mi ò gba bíi ká lọ mọ bí ariwo ti ṣẹlẹ̀. ọ̀dà ìyá mi ọlọ́run odò tí àbọ̀. ariwo ń wọ̀n gbáriwo ewé dédé tóun làbàkẹ́. Ah, ṣé ẹni pé mo ti dára mo ti ti dára. Ah. ọ̀tẹ́ ọ̀tún ẹ̀ ní sẹ́ àbí ọ̀tún ọwọ́ aṣọrí náà bíi tẹ́lẹ̀ tó sasọ bí. ẹ má fọ̀rùn yìí olóògbé mi ò jẹ. wọ́n fọ̀rùn yìí olóògbé rẹ̀ bàbá àti ní fọ̀rùn yìí olóògbé ẹ̀ ìwọ́n tó jẹ́ pé ọ̀rọ̀ ẹ ti di ẹyin àparò àfàgò kẹ́yìn àparò tó jẹ́ pé wọn ojú wà lójú rẹ̀ sójú rẹ̀ ò ti jà láì. lọ́nà wo. lọ́nà tó wù wo ni àní lọ́nà tó wù wo ṣé yorùbá tó sọ̀rọ̀ o rò pé wọ́n gàn ni yorùbá ní àti kékeré báyìí láti ìpè kan àkókò tó bá dàgbà apá ò ní ká mọ́ lóde lẹ́yìn lóde lẹ́yìn. èmi èmi rò pé kí wọ́n tó dàgbà wọ́n ti dáwọ́ náà pálapàla ni. wọ́n jà á alágbòjẹ̀dí olómi gàrí wọ́n ti jà náà ni wọ́n jà ni yorùbá ní dìndìnrín bá ní lágbà kékeré ní ti bá ní lọ tó bá jẹ́ pé bẹ́ẹ̀ mi ti ń bá wọn wí ń jọ́nà ẹ̀ lọ́wọ́n bá ń fọwọ́ sowọ́pọ̀ nígbà náà pé tó kọ́ wọ́n má bàa yàyàkúyà kí tí wọ́n má bàa ta mọ́ lọ́hùn lọ́wọ́ bí fún rẹ lọ fọwọ́ rẹ ta tí wọn ọ̀sọ́ mi di bàbá rẹ jú rẹ jú bàbá tó burú ó burú ó burú gbogbo búburú mi òun lọ yọ ọ́ àwọn ọmọ tó pọ̀ bá wí ohun tí wọ́n ń da má wọn ara ẹ ló ṣe kèé pẹ̀lú àwọn ọmọ òun Mm. abúbàbà ẹni mọ́jú dàgbé ni mm-hmm. ah, wọ́n ṣe wà yẹ wọ́n ti dé. àwọn àwọn òwò wọn ti wòran lọ sọ̀rọ̀ mm. jẹ́ bẹ́síkẹ́ bàbá káfíńtà ló fún mi nígbà mọ́ lọ kí jẹ́ bẹ́síkẹ́ o wọ́n ò ro oògùn eléyìí náà yọ gbọ́n nǹkan tí ń sọ ṣé mo wá wọ́n gbé kẹ́ bí ilé àtàn. Ah! ẹ̀rí pápọ̀ ọmọ lẹ́yìn wọ́n lákòókò òbí sàn sẹ́rà dáradára. kéèyàn ọmọ bímọ gan ṣe àti ẹgbọ ọtá ẹ kúkúrú yìí kí ló sì lè ọfọ náà fọra. ẹ wá fìyà yín lẹ kó àbúrò ẹlẹ́yìn kẹ́ ẹ máa orí ibú kan kì í sọmọ lẹ́yìn àbọ̀mọ pọ̀ bí ọ̀sán ìyá àní ẹ sábà wá bẹ̀ wọ́n pé kí wọ́n má bínú. sọ̀rọ̀ nù ẹ máa gbọ́rọ̀ lẹ́nu ẹ pàpà máa pẹ̀ máa pé wọ́n má bínú kémi ọba ọbẹ̀ wọn tẹ́yìn gbogbo yẹn wá yà ń bì kan náà ìkan ọ̀wà àgbè kan. tẹ̀sí mo wo mi ò fẹ́ tẹ̀lé wọn lọ àwọn méjèèjì ni o. ọ̀kàrẹ̀. àǹtí mi ni wọ́n sọ pé. báyìí báyìí báyìí báyìí bá bá bá bọ̀ wá. àǹtí rẹ ni àǹtí rẹ ló ṣe kí ni ní ká lọ wo ibi tí. ọ wà á lè dánú rò ẹ lọ wo nǹkan tí ń ṣẹlẹ̀ ẹ tí ì lọ wòran wọn sàn kiri rírí ẹ̀yin rádaràda yìí. wo ìyá àbẹ̀bí sùúrù lọ̀rọ̀ rẹ gbá o o ò tún gbọ́dọ̀ kúrò nú àwọn eléyìí mọ̀ tí ń ṣe o ń bo bàbá wọn gangan gbà lọ bàbá yín ń kọ́. Ah, orí màmá yín ṣe lónìí o bàbá yín ìbá wà lé ní ẹ̀ bá mọ̀ pé ẹ̀ ṣe nǹkan ṣe ìyá àbẹ̀bí ọjẹ́ mọ̀wò tàwọn ọmọ yìí ọjẹ́ dúró ayé ìdún ayé ìdún kó dúró kọ́ jẹ́ wọn mọ̀ àwọn eléyìí a sì mọ́rú wọn tọ́jẹ́ wípé tí òkú ayé gẹ̀rẹ̀ báyìí bí wọ́n ṣe ta gèlè ní dáná wọn mọ̀ wá kí ẹ jẹ sanna bá a sì yà oníyà ni ọjẹ́ ń tọ́pọ̀ wí sẹ́wọ́ wí wí wí tó bá tún wò mí tó bá tún wò ọ̀nà ọ̀dọ̀ mi. Yeah, baby kí ló wà lò báyìí o. wow ọmọ ẹ british ah so beautiful ẹ wo bó ṣe ní natural beauty ah ṣé pé irú ọmọdé ilé wa ní ìlú ìlú báyìí ah i cannot wait to marry this girl nínú ìlú yìí náà irú ọmọ tó dáa tó báyìí wà níbí báyìí okay. hello hello. sẹ́mi lè bá wí. hello yes wọ́n ni mò ń pè é. sẹ́mi lè bá wí. Ah, èmi è sálà o ah, obìnrin mi. i'm sorry i'm sorry mo kàn mo ṣe ń dra ìbọn mo kàn rí pé ah, ṣé irú ọmọ tó dá báyìí wà nínú ìlú you're so pretty beautiful eya you have a very natural beauty. Oh, <laughs> ah ṣé mo lè morúkọ ẹ. ó kọ mi. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni má bínú. àbẹ̀bí ló kọ mi. ah ó dáa àbẹ̀bí that's nice wẹ́ ọláwálé lórúkọ tèmi ẹ mo dẹ̀ ń ṣiṣẹ́ ní one telecommunication company nílùú èkó. ṣé àwọn tí wọ́n tún tẹ́lẹ̀ ṣe. rárá o àwọn ẹlẹ́rọ ìbánisọ̀rọ̀ ni o telecommunication ẹ̀yà ibẹ̀ mo ti ń ṣiṣẹ́. mo ti mọ wọn. bí mo ṣe ń drive bọ̀ tí mo rí ẹ mo ní ọmọ ló pírìtì tó yìí ó dẹ̀ máa inú bàbá ẹ̀dẹ́dùn láti fi ẹ ṣàyà torí mi kú níyàwó. yá ìwọ ni mo bá wù yìí. ẹ má bínú ẹ. ìgbésẹ̀ tó bá múlò ẹ lọ sí ilé ó máa dùn láti rí ẹ̀dá mi tí mo yàwó rárá. ẹjọ ẹ fún mi ìtọ́jú. ẹjọ ẹjọ mo ń bọ̀ nù. Ah, ah. ẹ gbariwo. nígbà lọmọdé ń lọ kò tiẹ̀ sọ̀rọ̀ gbogbo tí mo bá sọ àbó fẹ́ lọ ronú sí tí mo bá sọ ni àpò ẹniwèé tó ibi ẹniwèé tó bá ń lọ bó wọnú olè àjọ máa lọ ni.

cannot, I cannot, I cannot. I'm sorry. Really? bẹ̀bí yẹn má jẹ́ ọ̀pá mi ọ̀sán. bàbá bẹ̀bí èmi ló ń sọ tí ó dùn wọ́n ní gbàmígbàmí ọmọ yàgbà ẹranko ní mi bọ̀ ọmọ yìí olórí ọdẹ àbẹ̀bí bò ewo ló tún ṣe kí ló tún ṣe. ewo náà ni ò ṣe yídí tí ń ṣe náà ni kọ́ máa gbọ́ hee báyìí ọ máa gbọ́ fẹ̀rẹ̀ ọtí lọ́nu ó sì mọ̀ pé bẹ́ẹ̀ gbọ́n ẹ̀ ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ẹ̀ dá lọ́wọ́ náà ni. bàbá bẹ̀bí ó yẹ kó mọ̀ wípé gbogbo tó ń ka kún tó ka kún àwọn àgbàlagbà sọ̀rọ̀ wọ́n tún pòwe wọ́n ní owó tó bá dilẹ̀ lè súnmọ́ wá sẹ́ẹ̀bù àìníṣẹ́ ní ìdálàmú àti pọ́nmọ́ dàgbà gbọ̀nùsọ gbọ̀nùsọ báwọn tó ń bọ gbénu ilé èéfì yẹ̀yẹ́ lọ́kọ bí bọ́bá adélé ọkọ ẹ̀ kọ́ máa ṣe kàtìkàtì ti ń ṣe. láti wọ́n ṣe lọ́kọ̀ dálé ọ̀fẹ́ ọ̀gbọ́rọ̀ tí wọ́n máa ń sọ ni kò sí ṣe lè wù wù kó burú tó yọ ọ̀rọ̀ ọkọ tiẹ̀ bọ́kùnrin sì gbùgbù tó burẹ́ wà jù bẹ́ẹ̀ lọ yóò ìyàwó tiẹ̀ yóò rẹ nìkan fẹ́. yóò rẹ nìkan fẹ́. karamba ní rẹ̀ ọgbà bó wọn lọ́kọ báyìí. kódà gan ẹni tí ó fẹ́ ìyẹn pàtàkì ni ẹ̀rọ ni ṣé yọ ọgbà kan kò ní gbà bí ìdìbò ìbí wọ ló bí bí ọba tiẹ̀ fẹ́ lọ́kọ ìwọ ọ̀rọ̀ pé àtúmọ̀ wá wọ̀rọ̀ kọ̀ sádà yọ ọ lọ́kọ. Thank you ìyá mi rí àlùfẹ́ ẹ kú àlejò. àlejò bá ń làlejò ẹ jèrè bàbá mi ìgbólé. àná rẹ ni ọkọ àbẹ̀bí. ẹnì ẹ dákun n bò lẹ tí ń rò kẹ tó wá sọ fún mi lónìí àwọn atẹ̀yìn tún fọ ajá. ọmọ tẹ̀sí ń wò yìí o kì í sọ méke kódà bẹ́ẹ̀ ṣe ń wo ohun bó ṣe dán lójú ń bẹ́ẹ̀ náà lọ dán lápò owó ń bẹ lọ́wọ́ rẹ̀ bí ṣẹ̀kẹ̀rẹ̀. èmi àti bàbá bá àwọn obìnrin máa ń lè ní èmi ni mo máa sọ wípé kí wọ́n padà lẹ́yìn ẹ̀ wà kíyà kíyà kíyà. èmi á kí mi lẹ́ẹ̀ka mi ò là kípa èyí tẹ́bi ti àfẹ́ èyí tẹ́bi ti ẹ̀fẹ́ wí ọ̀tọ̀ a máa sọ sàlódókè lábẹ́lábẹ́ lọ́mọ mọ̀. bó náà ló ń gbọ́ èwo gbígbọ́ tó gbọ́ náà ló ń gbọ́ èmi àti bàbá káfíńtà láti jọ rò pẹ́ẹ́rẹ́ a sì ti rò ó ọlọ́run sì ti pé ó kú ọ máa dúpẹ́ kọ́ máa fi yìn olúwa. ó dà ṣe bí ọmọ tí ó lọkọ ṣe é ti sọ fún ni. bí wọ́n bá gbọ́ nǹkan bí bá gbọ́ nǹkan yóò sọ fún mi pé ò sí yẹn ah, ah. nígbà tí yóò jẹ́ kú ọ̀bọ̀. ìyá bẹ̀bí ẹ má kọ́ ọmọ nǹkan kúkọ o bàbá rẹ̀ fẹ́ ṣe nǹkan ẹni ó sì ti máa sọ. àti ẹ̀wá ń wí náà ń sọ̀rọ̀ à ń fìyàn hàn èèyàn lójókòó yìí orí yẹn báyìí ọkọ̀ lálẹ́ ẹ̀kẹ́ ọ̀wá ń sọ èèyàn rè ni àbí èèyàn bú èèyàn èèyàn bú má kọ̀ lálẹ́. ẹ̀pẹ́ ọmọ náà jáde kẹ́ ẹ sọ fún gbà náà àbí lọ́sàárì tó fẹ́ rà. Àbẹ̀bí o Àbẹ̀bí. ọkọjá náà ní ìlú ọmọ àkàrà bẹ́ẹ̀ lónìí. ìgbọ́tẹ́lẹ̀ inú lé ọkụ àmójúbà ẹkọ ara ya. ọkọ rẹ ló wà nkàlẹ̀. ọkọ mi sẹ́yìn lẹ́mọ̀ wọ́kọ̀ fún mi ni. ìṣe á ní wọ́kọ̀ fún mi yóò jẹ ọyìn làjú lẹ́njọ sọ́ndélé burúkú bíi ti ìdílé ìyá rẹ̀ lọ́ fẹ́ sọ dolo ìdílé ìyá tó wọlé ọkọ débi pé yóò bímọ ó ti wà bẹ́ẹ̀ yóò bímọ òun náà ọ̀pẹ́ pẹ́pẹ́ àti àti mọ́kàn tó máa bí gbogbo tó ti ń gbé lọ́mọ. àwa tó à ń sọ̀rọ̀ fún wa wà ń fọnà fìrí bí ajágbé egun èpè mú wọn yẹn. ẹ wo ọkọ tèmi mọ lálàyé lójú oorun kọ́kọ́ la. ẹgbà yìí lòdì wèrè tí ń rọkọ ọ̀ràn tóyè tí ọlọ tí ọlọ ṣètìkúṣe lójú oorun tí ọmọ abíbi kúbi tí ọmọ fún ìyá rẹ̀ ń wàhálà ọkọ ọ̀rọ̀ ni kò sì lè ṣàǹfààní fún ọkọ gidi la fún ọmọ tiẹ̀ rọkọ ọ̀run ìwọ wá ní tówó tí wọn kó jáde. olówó lọmọ náà bẹ́ẹ̀ ṣe ń wo owó nù ma so david isalẹ. ẹ mọ̀ bínú ẹ dàpọ̀ owó kan dàrú mọ́ mi lọ́wọ́ ni mo wá ní sàkáǹtì rẹ̀. ṣùgbọ́n yóò lóun ọyọ sàká bẹ́ẹ̀. bó ṣe wà àwọn ẹ̀yà àyàn lówó. láì ní dènà pẹ̀lú àbẹ̀bí lọ́múra o ilé ọ̀kọ́ yá. ẹ̀ ṣé lónìí náà níyàmọ̀ tẹ̀lé lọ́nìí bẹ̀bí bẹ̀bí ilé ọkọ yá ah, ah, ah, <laughs> ilé ọkọ yá ẹlẹ́dáyà rẹ̀ sì yá lọ ilé ọkọ yá sáńtà lọ́nà òdò ilé ọkọ yá ẹlẹ́dáyà rẹ̀ sì yá lọ ilé ọkọ yá. Ilé ọkọ yá. Àbẹ̀bí o. Ilé ọkọ yá. O ti yá. Ilé ọkọ yá. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi ìyàwó tuntun tí ọlọ́run tẹ̀sí fún mi tó bá ń gbọ́ brand new one brand new one tó tún ọ̀gàn náà ni bó ṣe ń wo òun ọmọ gidi ni o ilé rẹ ló ti jáde o wọ́n tún wá wọ́n tún wá kọ́ ó sì gbẹ̀kọ́ àbúrò mi rèé àbúrò mi rèé kò ah, ṣe ń wo kò fi bẹ́ẹ̀ dàgbà owó kan lómi lára ni eh. hmm. èèyàn gidi lòun náà eh. èèyàn gidi lòun náà ọmọ tibí tí mo sọ fún ọmọ mi tí mo sọ fún tí mo níyà rẹ ti ṣaláìsí ọ̀dọ̀ rẹ̀ ní ọmọ ń gbé kan. ẹ ṣeun ẹ kó tọ́jú wa ó sì ń bá mi tọ́jú ọmọ náà dáadáa. àà ah, ah, ìdúpẹ́ ara ẹ ní. ẹ ṣeun. àmọ́ nígbà tí wọ́n ti wá dé yìí nísìn sọ̀rọ̀ mi yí àbúrò mi ọ̀ wà á délé fa ọmọ fóun. yín fi jàgbá o yín fi jàgbá o kí wàhálà tẹ̀lé dínkù náà ni o. àà ah, èmi náà mọ̀. tó ti yọ <laughs> kó n lè mọ tọ́jú rẹ̀ tó ti yọ ọ ṣeun ẹ ṣe o ìyá kọ mi ẹ ṣe ṣe ẹ rí kẹyìn ọtọjú ọmọ kémi náà tọjú rẹ kọmọ sáti wà lákàtà ẹnìkan ni àti pé orí ọmọ ní pọmọ wáyé ká kó gbogbo wọn lùbọ pọ. <laughs> bẹ́ẹ̀ni lágbára Ọlọ́run sì mẹ́sàn-án ti ẹfun tiẹ lọ́rùn <laughs> tí má ti bẹ̀rẹ̀ sí <laughs> tí mo bẹ̀rẹ̀ sí yí oṣù mẹ́sàn-án ti kó ti fún lọ́rùn. àyà mi lẹ́nu ìṣètò ilé wáyé àníkú owó àníkú ọmọ ọ̀ọ́bọ̀ ọkùnrin àbíó oṣù gómìnrin àbíyé lẹ́ẹ̀dẹ̀ wáyé níbọ̀ kóbejì ẹyin ní ní ìgbìpọ̀. tí ẹ náà sì dé agbára <laughs> lọ ètò ti wà nílẹ̀ ní báyìí. ẹyin ẹ gbá mi. ṣé ayé tọ̀ọ̀kan tó ń tọ́ yín tó ń ọmọ ọmọ lukú ìyàwó ẹ̀gbọ́n lukú nù wọn àtọkọ rẹ̀ sí mọ ẹja nù àjàkọ akátá ni lójoojúmọ́ ní lójúmọ́ wọn máa ń jẹjà tẹ̀mẹ́ta sẹ́yìn ni wọ́n jẹ wọn lójú ẹjẹ àmọ́ mọjẹ wọn bá ti ti ń dùn jẹjà yìí. kéèké ẹsẹ pé njọ mi lójú náà bá lè mí ṣùgbọ́n bí wọ́n máa ń jàbá béèyàn bá yọjú síbẹ̀ wọ́n lè ṣera wọn léṣe. ẹ kí wọ́n para wọn kí n tiẹ̀ ah. àwọn wọn ti jà tán ti gúnra wọn ń gòrí tẹsán ni ẹ lọ láàrin jẹ mẹ́ta wọn kó mbẹ kí ni tiwa pẹ̀lú èyí o kí ni tiwa pẹ̀lú wọ́n jà àbí ìjà ò sí nínú ọ̀rọ̀ tiwa inú tiwa ń dùn báyìí ni. ìyàwó mi kí lọ́ọ́ jẹ nísìn ṣé ọjà màlá ṣe bọ́ ọ̀rọ̀ kà. kí ni wọ́n bọ̀. ẹ wo ṣe ilé ńgbà tá à ń bọ̀ hmm. ẹ ṣàkíyèsí pé mo fi àpamọ́ kan á bi hmm, kí n wá mọ ibi tó jábọ́ sí kò sì sínú ẹ kò sí bẹ́ẹ̀ ẹ jẹ́ lọ wo ìta náà ìta ni ó jábọ́ sí mọ̀ ń bọ̀. àbí àjọ lọ ni ṣé àjọ lọ ọ̀dà ọ̀dà ọ̀dà. ìyàwó yìí ìyá yìí pọ̀ èèyàn ni ọ̀dà èèyàn ni fáyín bẹ́ẹ̀ wọ́n fá irun tí mo máa ń fẹ́ mi. ẹ̀ẹ́ ó fà yín. wọ́n yá yìí. kó tó máa wò ó níwà náà mọ̀ wọ́n bí nílé rẹ̀ ó tún wá túnra rẹ̀ bí ń gbọ́dọ̀ ròyìn rẹ̀ jù ní o ah! kálọ́kùnrin ni ọ ni màá ròyìn fún ọkọjá bó ṣe yẹ. ẹ dákun ẹ̀gbọ́n mi ẹ já mi tó ẹ jọ. kì í já ọ tán sórí bó ṣe ń wo ọyà wèrè nù ká sí i. tó bá mú yàn báyìí tó bá mú mi báyìí yóò mọ̀ ẹ̀rún mi báyìí yọmọ ọ̀rọ̀ mi báyìí. àbí kí èmi náà lọ bá wọn kọ́ mọ́ sí irun yàn sí mọ́ ọ̀run. síwọ náà mọ̀ ọ́n. ẹ̀gbọ́n mi mo ń rún o. àbúrò yìí ọba àdì ọba àdì yìí àbúrò náà mọ mi máìkì kọrin. ẹ̀gbọ́n mi máa gba máìkì mi báyìí. you are you are you are bad guy àbúrò mi ti sí èrè sá. Ah, ah, ẹ̀gbọ́n mi ti pẹ́ mo ti sí èrè ti pẹ́ ọlọ́run ìmọ̀pọ̀ ọmọ yóò gbádùn ìmọ̀pọ̀ ọmọ yóò gbádùn kò sí wàhálà dúnà àwọn yìí àbẹ̀bẹ̀. ṣebí wọn làwọn fẹ́ lọ mú nǹkan ta òdìdí bá lé ilé. àní àdúró náà tó sẹ́yìn ẹ̀lẹ́ yìí ṣe àtàwọn ó ṣe fún òkúrò rẹ. ẹ̀kọ́ tó ọkọ̀ láti lé yín ẹ̀kọ́ tó ọkọ̀ láti lé yín lẹ́yìn ní ìgbò lẹ́yìn ọ̀rọ̀ wọlé ti pẹ́rẹ́ olóògùn fún ọ̀tá ń pàní aláyẹrú bí asọ́mọ́ àpẹẹrẹ. ẹ̀yin ẹ̀wò ẹ̀kọ́ kí iná ìwà ẹ̀kọ́ wọn ẹ̀kọ́ náà ẹtì ẹ̀kọ́ ńlẹ̀ ẹ̀yin tó jẹ́ ni o ẹ̀yin tó jẹ́ ni o olóbukọ aláyẹnu bí àtọ́nú àgbẹ̀. àwọn ọmọ mi ní ìjẹ gangan ní olóyìn burúkú. ẹ wo sẹ́ni bóbi ṣe mọ́ ń senu bóbi ṣe mọ́ ń senu ẹnì kò jẹ́ wúrẹ́ ẹnì kò sì jagun tán ni ẹ mú yẹmọ́tò mọ́ ṣe bí obìnrin mọ́ tóbi bá ṣe bí obìnrin ọkùnrin sì mọ́ ṣe bí ọkùnrin ẹ wà ń pariwo ládùúgbò ẹ mú mú gí náà tani tani ẹ jẹ́ bọ̀ parí ẹ wò ẹ wò ẹ ti wà lọ ni ẹ pariwo ni ẹ wà tí wọ́n bá bí ìyá àti bàbá rẹ̀ dáa mọ́ ọ̀bọ̀nú ilé mọ́ ọ̀bọ̀nú ilé aláyẹrú àti ní gbogbo ògbà ẹ̀rí jẹ́ ti mí nílẹ̀ jẹ́ sí. gbogbo ògbà sá ariwo iná ni. Ebi mo sọ fún ọ pé mọ jáde lọ parí ìjà mo sọ fún ọ pé mọ jáde o ní gbàgbé báàgì kan àpamọ́wọ́ kan nǹkan kan kọ́ ló fi jáde mọ́ mi lọ́wọ́ ni. Bẹ́ẹ̀ ni nígbà tí mo wá wá pamọ́wọ́ tí ń rí mo sì rí pé àwọn èèyàn ariwo wọn bò wá mú ẹ wo ẹ sì ń bẹ ni o bọ́kàn sì faginá yọ ni tó bá lóun fi gúnyàwó òun ọlọ́run ní ìrìn àsìkò. èbí mo ní ọmọ lọ parí ìjà bọ́nsẹ́ mọ́nsẹ́ ládùúgbò inú àwọn eléyìí tó ń wo òun ṣèbí gíná lásán ni ọyọ síra wọn tó bá wá jẹ̀gbọ́n rẹ̀ lukú ńkọ́ lukú àtìyàwó rẹ̀ méjèèjì tán bá bẹ̀rẹ̀ jà báyìí àwọn méjèèjì wọ́n gèjì wọ́n mọ̀ gèjì báyìí wọ́n ah, ó sì wà ń bí wọ́n ò dáràn sí yín lọ́rùn. ó bárò àdúgbò yìí ṣe gbà nu ọbẹ̀ tí bá lélẹ̀ ìbá jẹ mo fọlọ́ ń bẹ abẹ́bí kí ìyá lè lè rí ọmọ ṣe o dákun tó lọ bádùúgbò yìí bá ṣe gbà ni ọba mi gbébẹ̀ dákun. ṣé bí ìtìjà wa ni. wo wọ́n ṣẹ̀ṣẹ̀ dádùúgbò yìí ni kò tí ì lè yí ọdún bẹ́ẹ̀ lọ já wọnú lé lọ. ṣé tọ́ba láriwo náà nù. àwẹ̀ ò tí ì tó bá fẹ́ o. Àbẹ̀bí Àbẹ̀bí Àbẹ̀bí ẹ̀mẹ́ta ni mo pè ọ́ ẹ̀mẹ́ta ni mo pè ọ́ òní sórí burúkú o ayé rẹ̀ òní bàjẹ́ o òní dóńgbèsè o sórí mm-hmm. eh, ìfẹ́ rẹ tí mo ní ní tì mí gbọ̀ngbọ̀n o tí ń dà mí láàmú káàkiri sọmọ pé mo ti ṣèlérí fún ọ pé tí ọlọ́run bá ti lè sí owó àjọ tí mo ń dá tí má ti lè rí gbà ìwọ ni n kò lè lọ́wọ́ àbí n sọ bẹ́ẹ̀ fọ nọ́mbà fifteen ló yẹ kí n gbà pé àjọ kànyàn lé ní èjì o nọ́mbà fifteen ló yẹ kó jẹ àmọ́ torí ìfẹ́ rẹ tí mo ní ni mo ṣe bẹ̀bẹ̀ títí títí títí wọ́n wá kó dọba tún lèmi lọ́wọ́ owó àjọ ọ̀hún lè rò owó yìí bá mójútó o mọ sọ owó yìí ní ṣekúṣe o ò ní jẹ gbèsè o o ò ní jẹ gbèsè mo mọ tí mò ń sọ o àbẹ̀bí mo rí ọmọ mọ́ o ọ̀tá ò ní yọ o ọ̀tá ò ní yọ o orí yóò di oró yóò di gbà pọ̀. Àyìndé uh, ẹ̀yin náà ẹ̀kọ́ kúkú ń sọ̀rọ̀ báyìí ni ibẹ̀ yìí náà mọ̀ pé mi ní ìsapà ní èso lórí ibú ọmọ owó mi sì jí sówó kò sí tí mo gbé kalẹ̀ báyìí ti rìn ta owó yìí yóò dùn yóò gbà bọ̀. nígbà tó bàbá fi wá tó bíi oṣù mẹ́ta hmm. owó yóò ti tó lọ́pọ̀ márùn. àmì àmì afẹ́ àmì ilé i love you. <laughs> i love you too ayinde. àyìnbí sẹ̀sẹ̀ ló ń lọ́ọ̀fù èmi gan lọ́ọ̀fù rẹ̀ bàjẹ́. Hmm. <laughs> owó ti wà lọ́wọ́ ọ̀nẹ́ ah, e o ọ̀nẹ́ mọ́ mọ́ mọ́ mọ́ mọ́ mójútó sẹ́ o. ìfọwọ́sowọ́pọ̀ ìlọsíwájú e iwájú náà la mọ̀ lọ. àmín o. inú mi dùn gidi gan-an lónìí torí wípé a yan olórí ẹgbẹ́ tuntun tí ì bá jẹ́ wípé mo jẹ́ olùdásílẹ̀ ẹgbẹ́ yìí ni èmi ni ìgbà pé ń so lórí àmọ́ bá a ti wá ṣe yìí ìnáwó ajẹ́nu mi ò dùn dáadáa ẹni tá a wá yàn olórí ẹgbẹ́ tuntun ọ̀hún ńlá Adédiwúrà. tí ẹ̀rí bóyí ó ṣe yẹ kó rí iná lórí mo wá fẹ́ kẹ́ ẹ jẹ́ kí a ní ìfọwọ́sowọ́pọ̀ gẹ́gẹ́ bí orúkọ ẹgbẹ́ wa torí ká fọwọ́ wẹwọ́ ńlọ́wọ́ fi í mọ́ èso oníyàwó o. ń wàá pé Adédiwúrà dìde ní ìsìn ẹ bá ń fàtẹ́wọ́ gbé dìde ká tiẹ̀ gbọ́gbó ló nǹkan àbí méjì látẹnu rẹ̀. ojú tì mí ni ìfọwọ́sowọ́pọ̀ ìlọsíwájú ẹ wò mo kí gbogbo yín pátápátá ẹ ṣe gan ni o pẹ̀lú àṣẹ Ọlọ́run òkè òkè báyìí lẹ́gbẹ́ wa máa máa lọ o ṣé wá lásìkò tí mo jẹ olórí ẹgbẹ́ yìí agbo wa máa lé sí i ìgbà wa máa máa lé sí i èmi náà wà ní ìjọra mi lójú o ẹ wo lásìkò tí èmi adédìwúrà ìjẹ olórí yìí wúrà ò ní tán lọ́ọ̀dẹ ẹnì kọ̀ọ̀kan nù. àmì o. àwọn tí èmi wá wà lórí oyè ìgbà yìí owó ò ní tán lọ́ọ̀dẹ wa. àmín. àlékún ọmọ. àmín o. ìgbéga ìgbéga. àmín. ìfọkànbalẹ̀ lọ́ọ̀dẹ ọkọ wa. àmín o. Ah, ó ṣe pàtàkì ṣé wàá rí kò wá tán síbẹ̀ o tábà ti wá parí ìpàdé yìí ilé mi adédìbúra láàfin àdàgbé ètò ìtọ́jú àjẹpẹ́ àwọn pé ó ti jóye tuntun. ìlọsíwájú. ọmọ ọlọ́run ajé ajé gbogbo ajé Àbẹ̀bí o bóò la Àbẹ̀bí tó lè yóò ṣe sí gbogbo ṣọ́ọ̀bù lẹ̀ báyìí tó lè bá tiẹ̀ wá wọlé nísìnyí tí wọ́n máa jí nǹkan ẹ̀rọ àkùtà ló fẹ́ mú ìyálájé Àbẹ̀bí òǹrè o ònu o bó ṣe máa bẹ̀rẹ̀ ẹnu o ọ̀gá ah. o Àbẹ̀bí. Ah bóòlù <laughs> ẹ raza ẹ pẹ̀lẹ́ ẹgbẹ̀rún mẹ́ta kílẹ fẹ. àwọn ìyá ńkọ́. ẹ wọ́n lọ wọ́n lọ tọ̀ ní ìsìn. ẹ sẹ̀mó ni mo fẹ́. sẹ̀mó kékeré àbí ńlá. Hmm, ìyẹn náà dà. délé. ẹ ìyẹn dà. èlò ni ẹ máa rà náà tó ṣe tó bá jẹ́ lè tẹ́yìn mú dání two hundred naira ni bọ̀ àwọn kan wà dáhùn rà ní four hundred five hundred million kan mi bọ̀ two hundred naira bẹ́ẹ̀ ni ṣe ní sẹ́ńjì sá. kó wà ó pé àwa àwa ìrajà kí ká má mú owó. ọ̀dà tó mọ wá ń gbà mí o ẹ ṣeun thank you for patronizer thank you. yóò yóò dùn kó mo bá ta nǹkan. àbẹ̀bí bóòlù ṣe máa rìn rẹ báwọn àtìgbà tí mo ti débi mo ti débi tipẹ́ ẹ o sì wá sí sọ́ọ̀bù gbogbo sọ́ọ̀bù lè gbàgàdà báyìí tó wá jẹ́ pé lè wọ̀ bí iná nìsín ni wọ́n ṣe jí nǹkan lọ́nu. ẹ ṣe àǹkọ́ yìí náà kúkú sọ mi pé ẹ mọ̀ hmm. àti pé sọ́ọ̀tì pé tẹ̀ ti dé ni kò pẹ́ tí mo kò ń sọ. Ah, yóò ti tó thirty minutes o. irọ́ ni o. yóò ti tó bẹ́ẹ̀ o. mo kàn bọ́ sẹ́yìn bẹ́ẹ̀ kí n kàn tọ́ ni. mo hmm. <laughs> bọ́ tajà. àti pé mo lè o lè lé wọ́sọ́ọ̀bù mi wọ́n èjì ògùn ló lè. Ah, ọmọ ògùn ògùn lákàáyé mo mọ̀ bọ́ tajà. ẹ ti tajà lẹ. ọlọ́ngbọ. ẹ̀ẹ́. àìmí ah, n gbọ́dọ̀ báyàn dúró dúró sí di ọjà kí n mọ tajà fún. ẹ <laughs> eh, kí lẹ wá tà. èmi mo bọ́ ta sẹ̀mó wọ́n ti ẹ̀ béèrè sẹ̀mó ńlá mo ní kò sí ah, eh, mo ní kéke ló wà eh, mo bọ́ ta sẹ̀mó kéke. àwa ya tí n lè bẹ dúró látàárọ̀ dalẹ́ yóò níye tí ń pa. ṣé o yòókù jábọ̀ ni àbí tẹ́yìn ẹgbàá lẹ́yìn. ṣé pé. Ah, kí lẹ lẹ́ẹ̀

sẹ́yìn ọmọ pé ẹ ti dá mi gbèsè báyìí ní skype kíkún wọn wá di lọ́gán ṣé kò tẹ́ mi lọ́rùn. wọ́n lọ wọ́n lọ kéèyàn ṣe oore fún yẹn kó di bí báyìí ní ìsìn tó bá yẹ kó wà ń dìgbà rẹ ṣé wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n rà níye tán rà o ẹjọ́ rẹ̀ sì kọ́ ẹjọ́ rẹ̀ kọ́ èmi tí mo ní ìbẹ̀ wò ni. kò sí wàhálà ṣé wọn ṣàgbé kí owó. mi ò mọ ibi tó gbé kí owó rẹ sí o mi ò mọ o. ọ̀dà ẹjọ́ pẹ̀jẹ̀ máa yín já àti. ṣé ọkọ̀ wàá kọ́kọ́ wàá kí n gbọ́. ẹjọ́ máa yín po bọ́ǹfìtà tí mílíkì kí n máa yín da gẹ́sà mọ́kẹ́ fi jẹ búrẹ́dì. ta ni ẹyin mi. àdàkùn kí ló ń ta kí ló ń ta kó o mú géṣà kó o já pọ̀ mọ́ mílíkì kó o dà bọ́ǹfìtà sí kó o fi búrẹ́dì sí kó o ti bá ti jẹ gbá tán àti jẹ gbàtàn kí ló wà gbogbo bí nísìn nígbà tó bá mú gbogbo tó dárúkọ ń bí nísìn kò sí nǹkan kan nù gbá mọ ọmọ jọ ṣẹlẹ̀. báwo bá mi ṣe ilé alásèpọ̀ bọ́ bá dé. ẹ wá. bá mi ṣe ilé alásèpọ̀ bọ́ bá dé. baálé mi ara náà nù àwọn òsì ni. àlàyé kò náà ló dá wa lókòwò káwá mọ̀ lè po mílíìkì fún wọ́n lọ́mọ ìfọwọ́sowọ́pọ̀ ìlọsíwájú. ẹ ṣeun gẹ́gẹ́ bí ìròyìn ìpàdé tí wọ́n kà fún wa tábàrẹ́ni tó wà níbi tó ní àfikún àbí àyọkúrò kó jẹ àmọ́ ká tó tẹ̀síwájú ìyá wa. ìfọwọ́sowọ́pọ̀ ìlọsíwájú. èmi mo rẹ́ni kejì mo dábàá wípé àbọ̀ ìpàdé náà pé pérépé. ẹ ṣeun wọn ló pé o ṣáà rẹ́ni kejì wọn ìyá wa. ìfọwọ́sowọ́pọ̀ ìlọsíwájú. èmi ọmọ Bọ́láńlé Àṣàbí Àdè èmi náà kejì ìpàdé náà pé pérépéré. ẹ ṣeun àwọn náà kejì pé ó pé gẹ́gẹ́ bí nǹkan tó wà nílẹ̀ tájọ ń tò sọmọ àwọn tó lọ sọ́jà wọ́n ti lọ wọ́n ti bọ̀ ohun tí wọ́n mú bọ̀ rèé o. ìyá wa ẹ̀yin tẹ̀ ìtẹ̀ ìsanwó pé rárá ṣé ló yẹ ká ẹ sáré tẹ̀ fẹ́ wo aṣọ àwọn tó ti ìsanwó wọn kù díẹ̀ díẹ̀ gan-an wọn ò tí ì bẹ́ mọ̀ ẹ jókòó náà. ìbáwa tí ìbáwa náà láàṣà san. ẹ tẹ ìsìnkú náà àmọ́ pẹ́yìn náà lẹ́sàn àmì ẹ jókòó ẹ dákun tó yá yé àbí òyà yìí ó yá yìí ojú ẹ tiẹ̀ ojú ẹ ti sùn ó rẹwà ó wùwà dáadáa ẹ ṣe ẹ wá dákun ẹ mọ̀jẹ̀ gbèsè ọ̀pá wa o gbogbo ẹni tó bá ti lówó tó fẹ́ san pátápátá kó lè tẹ̀ sanwó rẹ̀ kó lè bá àrí aṣọ rẹ̀ gbà o kò tiẹ̀ sọ ń gbèsè káàrin wa. ó dáa gẹ́gẹ́ bẹ́ẹ̀ yín náà kú ṣe mọ̀ wípé owó asọ́lá àti ìsọ̀tọ̀ yìí owó tá a fẹ́ fi ṣayẹyẹ tá a fẹ́ ṣe gan kò sẹ́ tó ti dànù gbogbo wa lèmi ṣe wá ní kí n mú wá gẹ́gẹ́ bí àbá bóyá òǹkálukú níbi tí ó súnmọ́ tí ó lè gbà rọ lọ́rùn gbé e fún ẹgbẹ́ yìí kí ọjọ́ náà lè ládùn kó lè lárinrin ju pé kó tan owó tá a ní kó san yìí àbówó ń pọ̀ ni. òkùnkùn pọ̀ bí ìlú kúrin ni ìlú òrò àwa lọ́rùn ẹ̀dá ẹ bá ní tó lè fi ràn wá lọ́wọ́ kó jẹ́ á mọ̀ ìfọwọ́sowọ́pọ̀ ìlọsíwájú èmi gẹ́gẹ́ bí olùdásílẹ̀ ẹgbẹ́ tẹ́ ẹ rí àga àjókòó tá a lò àti tébùrù tẹ́ ẹ mọ́ àgbà tí wọ́n bá wa pọnmi sí ẹ yọ̀ǹda fún mi. ẹ ṣeun o ìfọwọ́sowọ́pọ̀ o ìlọsíwájú lẹ́yìn mọ̀dàmọ́dà tí wọ́n ní ká dá gbogbo ń tó bá jẹ méèlù ọbẹ̀ pátápátá tá ló èmi kíní yóò gbé kalẹ̀. ìlọsíwájú. èmi mọ́ríye bá àbẹ̀bí gẹ́gẹ́ bí gbogbo yín náà ṣe mọ̀ pé èmi ní ṣọ́ọ̀bù bẹ́ẹ̀ ni ọkọ mi ló si fún mi ẹ mọ̀ ṣe àmọ̀mọ́ ẹ̀yìn èmi ò fi àpò ráìsì kan ń rè kalẹ̀ báyìí gbì wọ́n wàá mú kẹ́ẹ̀gì òróró kan táyé dínran n ó fi tì. ìlọsíwájú. ẹsẹ̀ mẹ́gẹ̀rẹ̀. ojú òní sí wa. àwọn ọ̀rẹ́ ni sí ṣọ́ọ̀bù fáwa o àwọn òsì lọ́kọ tí ń fà wá lówó oúnjẹ ṣùgbọ́n àwọn ọ̀nà àwa ò ságbé àti gbogbo abára àwa déwájú ẹnì kankan só ti yé yín. mo rò pé gbogbo wa la mọ àkànmú akọrin ọba nù lù. bẹ́ẹ̀ni gbajúmọ̀ kan ti ń bẹ nù lù. gbogbo wa láti mọ̀ pé bírú àjọ̀dún ẹgbẹ́ rú tí ọba wáyé hmm. bí ọba tí ì sí ìlú ń bẹ tí ò sí sẹ́kẹ̀rẹ̀ tí ò sáró kéèpé tẹ wá rèmi èdìdè fúnra mi bí mo ti mọ bí ìkúùkù gbogbo yín lẹ mọ̀ pé òǹgbìlẹ̀ ni mí onílẹ̀ sì ni mí nú ẹgbẹ́ yìí sẹ́rí mo ti àmọ́ ẹ̀ náà ni èmi ò wà gbé àkànmú akọrin ọba èmi ò gbé wọnú ẹgbẹ́ yìí. mọ̀rọ̀ tànà fún ara ẹ̀. Hmm gbogbo ẹja tá lò nínú ẹgbẹ́ yìí ní ọjọ́ tí à ń wí yìí ọjọ́ àjọ̀dún wa yìí èmi kìíní mi ò gbé lọ́yẹ. àjọ̀dún ti ṣera rẹ̀. àjọ̀dún ti ṣera rẹ̀. ìfọwọ́sowọ́pọ̀. ìlọsíwájú. ẹgbẹ́ yóò ní bàjẹ́. àmín o. bàjẹ́ ò ní wá. ṣẹ́rẹ́ ni ọmọbọ́lá ń lé àṣà bí àdè. ṣẹ́rẹ́ gbogbo omi inú ke àtọ́tí ẹlẹ́rìndòdò olórí tá ló ń jọ́nà mo gbé kalẹ̀ báyìí gbà. ló bá pa ìnáwó ti ṣe rẹ̀. ìfọwọ́sowọ́pọ̀ ìlọsíwájú. èmi alájọkẹ́ gbogbo pákòrò èlùbọ̀ tá a lò fúnnáwó ọjọ́ náà mo mọ̀ gbé lẹ̀. ẹ dákun Ọdún ti dùn. Ó ṣe dùn. Ìfọwọ́sowọ́pọ̀. Ìlọsíwájú. Baálé mi o. Mọ̀mọ̀ sí nǹkan kan lónìí. Àyìndé. Mọ̀mọ̀ dára. Dókítà yìí gan bá gbọ́ ẹnu yín ó dùn. Ọ̀rọ̀ náà lámọ̀ dá yín dáhùn. Àyìndé Ìdè. Ìyàwó rẹ̀. Mo gbọ́ láàrẹ jáde ni níbi kíní mítìnì tá a mọ̀ sí o nígbà la fẹ́ ṣe àjọ̀dún o àjọ̀dún ẹgbẹ́ lórí bá sì dá ọ̀rọ̀ ọ̀hún lẹ́ẹ̀kẹ́rin àwọn ọmọ ẹgbẹ́ o wọn kálukọ̀ mọ̀ sọ ní tí ó fi ilẹ̀ ní kẹ́ńkẹ́ ní ọ̀hún àtòrí àtìmú èwo lọ́tọ̀ gbàlagbà gbé sáré ṣùgbọ́n gbà tí wọ́n ní báwọn ṣe fẹ́ ẹnu kó kálukọ̀ mọ́ sọ tí ó fi ilẹ̀ ní ọ̀dà ń gbà náà èmi tiẹ̀ kọ́ òkè bóyá kí wọ́n sọ fún mi káàmì àti yín ká gbé ogbó tí a lò ní nígbà tí wàá ní kí oníkálukú ọmọ sàn tọ́fẹ̀ mi sí wàhálà mo wá ní èmi o èmi mọ́rí iye bá o àbẹ̀bí ìyàwó àyìndé mi wọ́n fún ọ lápò ráìsì kan hmm? tó kéré ni hmm. torí ẹ̀ máa ní ká ṣe méjì wọn lè mọ́ lò tán mo wá ní fi kẹ́ẹ̀gì òróró kan one twenty five litres ni mo ní ìmọ̀ fi hmm? tí wọ́n fi dín ran ó dín màálù. wọ́n ti rẹran. sẹ́ran. Mm, wọn ò àgbò. ẹ̀yin akọ̀wé wa ti fẹ́ hàn lẹ̀ ni. ẹ ah, kọ́ bá wọn húdà àgbò húdà jẹ́ máa nírọ̀rọ̀ lọ́rùn kí ọ̀run wọn máa kí wọn. akọ̀wé ah, wa ti fẹ́ lẹ̀ ni máa mm. tọ́ ni ẹ̀ tóbi mi nú. pé tí n bá sọ gan yín gan inú òbí yín ni pé. ṣé ẹ mọ ọ̀rọ̀ èjìdè tájọ́ sẹgbẹ́ obìnrin kúkúrú kan báyìí tí ó ń fàárí kan báyìí fàárí òfò náà sì nítorí kò ní sọ́ọ̀bù hmm. lọ́ba dìde lọ́ba ní òun ò gbé olórin o ah ni mo dáràn mo fẹ́ pé n bá wa mọ̀ pé n ti ń bẹ lọ́kàn rẹ̀ nù tí n tó yóò fi ilé òfin àjù tèmi lọ sí èyí tí ní mo lórin mọ́tọ̀dọ̀ mi hmm. baálé mi ah! ó dùn mí o ṣùgbọ́n ó dùn náà fẹ́ lọ àbí bíìdì. Ah! bíìdì ni. Hmm wọ́n lù lọ́yẹ kọ́ jẹ wọ́n lù lọ́yẹ kọ́ gbà fún ọmọ pé security ṣe kókó. èmi náà sì sọ bẹ́ẹ̀ mo rí ta ni wọn ọ̀rọ̀ kan kò wá tí ìpẹ́jù bá lè mi bọ́ bá dìrọ̀lẹ́ ẹnu lọlé olórí kí n lọ sọ fún olórí pé tọ̀ bá lè mi àyìndé ló wọn gba ọ́ọ̀lù fún wa o. wọn ò má sọ yín. a má sọ. ọ yẹ kó ọ̀rọ̀ àtúntò èèyàn mẹ́wàá. èmi náà rò ṣùgbọ́n nígbà tí olórí ti ní kó ọ̀rọ̀ àti ẹ̀fúnra rẹ̀ ni tí mo máa fẹ́ ṣe. sanwó tó lọ gbà náà. èsì tó níyìn sọ o yóò wá jẹ́ pé ọ́ọ̀lù àtòwò aṣọ télọ̀ gbogbo wa ẹni tí ìtẹ́yìn ó gbé mo sọ fún mo sọ fún wọn mo ní abálé mi àìdè. o ti yó. ẹ ti yó bò baálé mi ọ̀rọ̀ tá wá ń sọ ń kọ́ baálé mi. ó rí i pé gbogbo bá a ṣe ń ṣeré lábẹ́ ẹ̀kan àjẹ́ ń dọ̀wọ́ kí àárẹ̀ ni àti ẹ̀kan náà mọ̀ kàbí gbèdé jù wa. ọ̀rọ̀ ni mo fẹ́ bá ọ sọ àwọn àgbàlagbà ní ọ̀rọ̀ nílé àkókò ni sórí ẹ tí mo fẹ́ bá ọ sọ yìí máa dé o nítorí pé bí n bá bá ọ sọ lónìí ó lè ṣeéṣe kọ́ ọmọ rẹ̀ ń tí ọ̀bọ̀ tọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀yin a fẹ́ ra gbá a fẹ́ ra wo ẹ̀yin ẹ̀yin a sọ ẹgbẹ́ a ṣe gbá tí ó jẹ́ pé ìnáwó ìnákúnà ni tí mo mọ tí ọ tí mo mọ sọ pé kò sí tó bàjẹ́ níbẹ̀ kò sí tó burú níbẹ̀ kò sí tó ṣe báyìí kò sí tó ṣe tán mo mọ̀ mọ̀ mọ̀ tì ni o kí n lè bá jèrè ọ̀rọ̀ orú eléyìí tí mo fẹ́ jẹ lára rẹ lónìí ni mo ṣe ń tì ọ́ o irú kìíní mítìnì lọ́tẹ́ lẹ́yìn ṣe kìíní alájẹ ẹ̀yìn kìíní àjọṣepọ̀ àbí kílẹ̀ lẹ́yìn jọ ń ṣe pọ̀ àbí tẹ̀síwájú kílẹ̀ lẹ́yìn jọ ń ṣe ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ tẹ̀ ń ṣe èyí mérò pé bóyá ó yẹ kẹ́ máa dá àjẹ tẹ́ máa já máa dájọ́ ń bẹ̀ ni kó jẹ́ pé bẹ́lẹ̀ bá kó lílé òun kò lílé ìwé léde mi dáhùn. àwa náà máa ń dájọ́ nú ẹgbẹ́ wa ó kàn jẹ́ pé àjọ táwa ń dá àfimọ́ra sọ̀rọ̀ ní aṣọ ẹlẹ́gbẹ́ náà ni. ònù sẹ́gbọ́n kẹ́ ẹ dájọ kẹ́ ẹ kówó kẹ́ ẹ fi ṣe nǹkan re kẹ́ ẹ fi ralẹ̀ àbí kẹ́ ẹ fi kọ́lé àbí kẹ́ ẹ fi kún nǹkan nù ṣọ́ọ̀bù yín kí ṣọ́ọ̀bù yín lè gẹ̀rẹ̀gẹ̀ jígẹ̀ ẹ̀ rí yín ṣe lẹ́yìn kẹ́ ẹ dájọ kẹ́ ẹ fi ra sọ ìjọ́ ò lè fẹ́ ṣe gbogbo eléyìí ń dànù ìjọ́ ò lè fẹ́ ṣe gbogbo rẹ̀ dà ó sú mi ó sú mi ọ̀rọ̀ mi ọ̀rọ̀ yín ọ̀rọ̀ yín sú mi o. ẹ wò ó bá lè tẹ́ ẹ̀ sọ látàárọ̀ ọ̀gbẹ̀ pátápátá ló ti yé mi èmi náà wà gbégbèsè lórí ẹ̀ ẹ̀yin náà kú wọn pé báǹkì kan wà níbi ìsàlẹ̀ ọjà wọn nílò yọjú sí wọn ìmọ̀ ìmọ̀ mowó díẹ̀ díẹ̀ lọ́dọ̀. tó lọ sí àkáǹtì síbẹ̀. ó kì í jẹ́ ẹ̀rọ ojú lóòrùn gan-an fi ọ̀mù kó yóò tún máa fọkàn mi síbẹ̀ pé nígbà mo ti ní báǹkì. náà ni tó bá ti ní báǹkì ó lákàǹtì ńbẹ nu. sẹ́yìn ni wọn lákàǹtì bẹ́ẹ̀. ṣé baálẹ̀ ní bẹ́ẹ̀ tí ọmọ gbowó lọ́wọ́ rẹ̀ ni àbálájọ ní bẹ́ẹ̀ tí ó gbowó lọ́wọ́ rẹ̀ ni ṣé àkáǹtì náà ni àkáǹtì rẹ̀ wọ́n ló lo àkáǹtì gbogbo náà lọ́ba ẹ bá ń fowó ìsàkáǹtì mi wọ́n bọ̀ fi síbẹ̀ ó sì pẹ̀yìn dà. pé ẹ bá ń gbé àkáǹtì lọ́wọ́ n tí ì ṣe náà nù owó sáà ti máa wà lọ́wọ́ tí wọ́n. wọ́n lọ́mọ̀ wọn bá gbé lọ́wọ́ wọn bá mú lọ́wọ́ tí mo sámọ̀ ni pé bí wọn bá fẹ́ fowó sí báǹkì wọn ní àkáǹtì lọ́ọ́ rà wọn ta àkáǹtì fọ́ lọ́n ó sì mọ ọmọ fowó hmm, sí. ó má ti jẹ́ pé tìyùn náà níbi ọ̀bá tí wọ́n dùn nírà àkáǹtì lọ́run. ẹ kí ló fẹ́ wọ́n bẹ̀ ìbàjẹ́ kó gbà ní ẹ̀nà ni hmm. ẹ̀nà ni. wọ́n ti dá yín yọjú sí wọn bó sì sọ alájọjúmọ́ náà ni bàbá alájọ ìmọ̀ ẹni kí mọ́ fún mi. mọ́ falájọ lówó lọ ra àkáǹtì sí báǹkì. bí ọba tí wọ́n jọ wọ́n rà. máa ń fa ẹsẹ̀ rẹ̀. <laughs> bàbá alájọ kan náà máa hmm. kiri hmm. tí mo ràn fún lówó. ọwọ́ rẹ̀ máa rí yẹn fà <laughs> ọwọ́ rẹ̀ máa rí torí ọmọkùnrin bá ti ah, dágbárí dórí. àbí tọ́sí. ń sọ̀kì ni ń dàbí tọ́sàngó. wo sórí bọ́ba ti tọ́sàngó sórí bọ́ba ti fọwọ́ ṣe ẹsẹ̀ tán. ẹwẹ mọ gbẹyìn wa o èmi náà ríra bẹ́ẹ̀. ṣé torí rẹ ló ṣe yọ agbẹsẹ mi lọ. ọmọ bínú. mọ fọwọ́ tẹ kíní jàre. ẹsẹ ìpínlẹ ní rìn yín kọmọ lọ hmm. dé ah! kọmọ rìn dé ibi tí o ṣe. bá ń fa ọmọ kan. ilé <laughs> ah! ìmọ̀ dàgbà débi kọ́ mọ́ lọ sọ́ọ̀bù kájọ wà kájọ wà ká máa jọ sáyé wa kájọ sáyé wa kájọ sáyé wa. ọmọ mi lu owó tí Hallelujah. fàájì bá ń dùn mọ́yàn lẹ́yìn ọmọ pé kí ẹ bá eh. sọ. dákun mo lò ti rí adúrò owó tọ̀ náà. adúrò owó mọ̀ náà gbogbo nǹkan ní sàmọ̀jà ara oko ti lójú ṣé pọ̀ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n sì mọ̀ ọ̀nà ṣé ń larú lójú yín. pọ̀ mélòó mélòó. pọ̀ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. ah abẹ́bí ìwọ tó jẹ́ pé bó ṣe ń ná àpò mi jábọ̀ mi jábọ̀ lọ lẹ́gbẹ̀rún kọ̀ọ̀kan. èló lẹ ní mọ̀ ná. tí n bá fojú owó tọ̀ ná ní fẹ́lẹ́rẹ̀ hùn yóò ta àádọ́ta ẹgbẹ̀rún. yé mo dáràn kí ló dé sọ́ọ̀ fọ́ńdà àádọ́ta èmi. níbo ló ti rí tọ́ gba owó kan bí tẹ̀lé. owó ẹgbẹ́ owó àjọ tí wọ́n kó fún mi. ẹ sì wá mẹ́rẹ̀ sílé sọ. ṣé bí mò ń ṣẹ́jú sí ọsọ owó ojú mi. èmi ọmọ èmi rò pé n fojú jó ni. sọ ọmọ pọ́tún la àpàdé. Ah! èlò lówó gbowó. mo ti jẹ́ gbèsè owó ẹgbẹ́ ẹlẹ́gbẹ́. mo rìn ìbelere. kí lọ fẹ́ lọ sọ fẹ́lẹ́. ah ìrìn ìgbà padà. wà á nílà. ṣé ìwọ gbé péléré àmọ́ dá owó ah! padà. ee eh, mo ti dáná o tèmi ti bá mi. Eh, fanda eh. mo ní tààrẹ́ta. nígbà tí mo ń ṣẹ́jú sí. àbẹ̀bí kọ́kọ́ dìde náà àìdè mò jẹ́ ń dìde. èmi ò fẹ́ bó ṣe kúnlẹ̀ ní bàbá wa bó ṣe kúnlẹ̀ yín nísìn nǹkan mí ni wọ́n rò sí eh, kọ́kọ́ dìde náà jókòó báyìí. àlùbáríkà ni mo fi ń wá jẹ́ ń wà báyìí. <laughs> sórí tó o bá jókòó ìfẹ́ gbọ́n tó fẹ́ sọ ìní gbọ́. olùkí ni tó ń ṣẹlẹ̀ gan-an. olówó orí mi hmm. àìdè.

iṣẹ́ mi mo fẹ́ mọ ọlọ́bi tó ti fẹ́ rajà ni ó yọ ọjà tí ó bá sínú gbá yẹn mọ́ ra sínú ẹ̀ náà ni mm. ra sínú ẹ̀ kó má jẹ́ kó máa àwọn kọ́sítọ́mọ̀ sá lọ. ẹ mo ò ṣe ní wá sá lọ náà mo fẹ́ sọ pé mo nídìí sẹ́ńdì díẹ̀ kẹ́kẹ́ tiẹ̀ fi bò mí láṣìírí. kí ni òkú wa fún ọ. ìrọ́pọ̀ tẹ ẹ yá mi ni. Mm-hmm. àìdè mi. àbẹ̀bí. àìdè mi. kí n tó kí n kó wa. àìpé ká ẹ yé mi tí kí n lọ fi rọjà tí n bá ti wá ń tà kódà ìmọ̀ ìfún yín padà. kí ló dé tó jẹ́ pé ọmọ rí yàn ọmọ fẹ́ séyàn báyìí kí ló dé tó jẹ́ pé ọmọ rí yàn ọmọ fẹ́ séyàn báyìí níjọ́ ọjọ́ ọjọ́ nítorí ọlọ́run nígbà tí n fi kówó fún ọ tí níjọ́ tí mo kówó fún ọ yìí ń sọ fún ọ bíbi tí mo ti rówó ni àbí kò ní ọjọ́ tèmi àtẹ́bí ọjọ́ tá à ń sọ pé wọ́n ń gbé bọ̀ wọ́n ń gbé bọ̀ wọ́n ń gbé bọ̀ nígbà wọn agbede ní tán ní ìṣòro tó tún ní kí n mú omi wá sí kí n lọ lè jalè mi. wo so tẹ́mi ọ sọ fún ọ wá bó ṣe mọ bó ṣe mọ ìrìn àjò rẹ tó òun tó fi mọ tó ẹ mọ tàtẹ́ wọn rà mí ní mọ tí mo tún lè ṣe bẹ́ẹ̀ lọ. balẹ̀ mi hmm? kì í ṣe pé mo ní kẹ́ ẹ lọ jalè hmm. mo ní kẹ́yìn ò tiẹ̀ yá mi lápò tiyín ní ìsìnkú yín padà kó jẹ́ pé láàrin èmi àti yín nìyẹn ó wà. o lè sọ bá pa mí pẹlẹbẹ bí mo ṣe dúró yìí bí mo ṣe jókòó yìí kò sí lẹ́yìn owó tá a lè mọ̀ jẹun kò sí nǹkan kan tí mo lè yọ fún ọ pé ikùn ọjà rẹ. àyìndé mo ṣe bá wọn ó ṣe bá wọn owó ṣe wá ní òṣè owó wà owó dájú fún mi. Ah, ìfẹ́ tí mo ní sí ọ̀pọ̀ jù kó o dájú fún mi lọ o fún mi. ọ̀dà owó wà. <laughs> <laughs> ó yẹ máa mú kí n tètè lọ torí wọ́n ti máa dúró dè mí báyìí. lọ́mú lọ́mú sẹ́ òótọ́ ọ̀rọ̀ máa ń gé náà sí máa ń kóró sẹ́yìn létí gan yín ah. máa kóró yẹn yọ́n máa tẹnu mọ́ ọ̀rọ̀ fún yín ẹ̀ nígbẹ̀ nímọ̀ mo sọ fún ọ kókò sí kankan lẹ̀ lẹ́yìn owó ta lè mọ́ ti jẹun oníkíkí máa mú wa tí màá ti tí màá tí màá nífẹ̀ẹ́ rẹ̀ kí n lọ kó owó sí àánú lé kí n lọ tà ní. adio mo ń bọ̀ sọ gbọ́ mo fẹ́ dé sàlẹ̀ ń bẹ̀ o ọ gbọ́dọ̀ sí èkó sọ́ọ̀bù o tọ́ba ìsẹ́ èkó sọ́ọ̀bù yẹn ní fún olóúnjẹ ọ̀sán ṣé o ti gbọ́ mo ń bọ̀. abia. ó kálẹ̀ ní tó mahina kahibu. ọ̀gárí ẹ̀kú dúró. àwa náà kí wọ́n o. má jẹ́ hàlà kí. wọ́n ní kó ajá òní báyìí. ẹ̀rọ náà lè bàjẹ́ o. mi ta ibo mi. ẹ ọ̀gá ló kó ajá òní báyìí. lẹ́wìn kahibu yẹn bẹ́ẹ̀. ọ̀gá tó ló kó ajá òtún ní báyìí. Dèyí. ọgọ́ni tí yín ni ó bàjẹ́. Dèyí. ìwọ ò lè bàjẹ́. ìwọ ò lè bàjẹ́. ìwọ ò lè bàjẹ́. Dèyí. wọ́n ní ẹkú ìdúró lẹ́ẹ̀kan sí i. Dèyí. ọ̀gá ní sẹ́yìn gẹ̀rú owó ni ẹ mú wá àbí suwiti. min ka hibu ko ha. ọ̀gánísà jẹ̀rú woro. ta hibu ha. ọ̀gánísà jẹ bọ́ngà. ta hibu ha. ọ̀gánísà jẹ tọ́mtọ́m. yé gèbè ha sì gà. e ko sẹ́ la suwiti. d'accord d'accord d'accord bi ya he. d'accord d'accord d'accord d'accord d'accord d'accord ọ̀gá yìí fẹ́ mu wàrà olúmi. wíìm ka hip hop. ọ̀gá fẹ́ mu wàrà. ọ̀gá fẹ́ mu wàrà. nàyìn yanyanya. ọ̀gá fẹ́ mu wàrà. nàyìn yanyanya. ọ̀gá fẹ́ mu wàrà. ọ̀gá fẹ́ mu wàrà. kayi mudali kabasi. ọ̀gá yẹn lè wàrà mọ́ mi kí n wàrà tó lómi. láyé kàyí ọ̀gá ní sáà musuti. ọ̀gá ní sáà musuti. ọ̀gá ní sáà musuti. a musuti sáyà. wọ́n ní sáyà musuti tútù. a jẹ́. Wahia! Wahia! Wahia! Jari Wahia! Ọ̀gárí Jari bí o sì kankan bẹ̀. Ọ̀gárí Jari bí o sì kankan bẹ̀. Wahia! Ọ̀gárí ẹ̀wọ̀n ló rẹ̀ wò tá rẹ̀. Wahia! Ọ̀gárí Jari bí o sì kankan bẹ̀. Wahia! Ọ̀gárí o sì kankan bẹ̀. Ọ̀gárí o sì kankan bẹ̀. Ọ̀gárí o sì kankan bẹ̀. Jari pé mo ti dé. Sarakua! Sarakua! Sarakua! Lẹ́fẹ̀. Bíi! Dakọ̀! Dakọ̀! Nako, nako, o di méjì. O di méjì. Mi. O di mẹ́ta. Mi yahoo, mi yahoo, mi yahoo. Wọ́n ní ọjọ́ de. Ọ̀gá ni ọjọ́ de. Lahi, lahi. Wọ́n ní kí wọ́n lọ jáde. Lahi. Wọ́n ní kí wọ́n lọ jáde. Lahi. Wọ́n lọ jáde. Mẹ́ta lọ, mẹ́ta lọ. Ọya, ẹ túra yín. Lahi. Ẹ túra yín. Àpíà. Ẹ jẹ́ wo tí bẹ̀ lágbo yín. Ẹ tú. Ẹ tú. Ẹ tú. Àpíà. Àpíà. Àpíà. Àpíà. Àpíà. Àpíà. Àpíà. Àpíà. Àpíà. Àpíà. ayo ayo please please ọ̀gá ni ọba mọ̀ nǹkan bìbìrì ọ̀gá ni okó a wọ́n bomi ẹ̀rọ sí ọ̀gá fẹ́ fomi ẹ̀rọ sí. mukuta ya yiba olùwẹ̀rì mọ̀ gbọ́dọ̀ mukuta ka yiba yiba iyemọ̀já ń gbọ́. apia apia apia. lapu lapa lapu lapa ọ̀gá ẹ má ṣe o ẹ má ṣe o ọ̀gá ẹ má ṣe o ẹ má ṣe o ẹ má ṣe o. ẹ tẹ fọlá ọjà.

Ìyá rẹ̀ ti jáde. Ìyá rẹ̀ ah, ò jáde gbọ́wọ́. <laughs> ọmọ gidi ni ọ <laughs> eh, eh, àbí eh. wo ìyá rẹ náà lọ́rùn àwa tó ti yí ọ ó ní ká wá bóun palẹ̀ àwọn ẹrù kan mọ́ ká kó wá bóun. níbo ike owó wà ike owó ibo ló wà. ó wà nulẹ̀ ó wà nulẹ̀ <laughs> ngba mọ fi pa ná ó yà bó bó bó kó mọ mú mọ mú iṣẹ́ tọ́lọ́ wa ti jẹ́ o tó gbọ́. adi o kí la dé bọ omu sùtù tó mu báwo bisikíìtì òjè oúnjẹ kújẹ kò yí ọmọ mu ó dà bẹ́ẹ̀. Adio. Ike owó mi kọ́ yìí ni. Owó inú ẹ̀dà. Pẹ̀lú kò Ta ló kò ẹnìkan tí wọ́n kọ lọ. ẹ mo ti jẹ gbèsè ẹnìkan tí wọ́n ti kọ lọ mo ti dáràn kí wọ́n tún kọ́ kí wọ́n tún kọ́ àdìo àdìo ah! mo dáràn gbèsè dé owó olówó mo ti kú o yé mo ti jẹ gbèsè o yé àdìo ṣé mo ní kíkẹ́ wọ́n sọ́ọ̀bù ni àdìo mo ti dáràn mo ti jẹ gbèsè àdìo ah! ah! mo dáràn gbèsè àdìo mo mú gbàdúrà tí a kọ́kọ́ nílé lórí àgbà ni o dìde lórí ẹ̀gá o. Owó àti dọ̀bẹ̀ kú. Tẹ́ bá ń gbọ́ àpíà àpíà àpíà olóògùn. Tó tó àpíà ni. Olóògùn kú. Nígbà tí àwa débẹ̀ wọ́n bá ní kinní ọ̀hún disapia ọmọ eh, kúnkún la bá ìyá rẹ̀ ń kan eh, wọ́n ti eh, lé ah. àwa kan apia ni ah. <laughs> òun disapia wà á apia. ibà apia bó ṣe ṣe yín ló ṣe ṣe mí náà sórí bí ọ̀gá ṣe da ṣúùtì báyìí mọ̀kànlá ọkùnrin kan gbọ̀nà báyìí láàrin wọn ni <laughs> níṣẹ́ gànàgànà gànàgànà kó tó fọ́ bolẹ̀ ah, jẹ́lu ní ọmọ lọ́wọ́ sí ilé mo ṣe gbà lára ẹ̀. adọ́ọ̀dì ọ̀ya ẹ̀ ẹ̀ ní sùúrù olórí ṣe ni gbogbo nǹkan tá à ń ṣe ọgbọgbọn o <laughs> ṣe ni bàbá ti ń ṣiṣẹ́ yìí ẹja máa fura o ká máa fẹsẹ̀ nǹkan délé ni ìdí nu o gbogbo nǹkan gba ẹ̀ sọ ṣe gbọ́. ibi tọrọ dé dúró nísìn ẹ̀yẹn kó owó yìí wá <laughs> ẹ akápò báwo ìlọ wọn. ṣùgbọ́n àpín ní ìsìn ni o. àṣàkó wa kó fún wọn. ṣé gbogbo ẹ̀ ní o gbogbo ẹ̀ ní. àkùrẹ́kọ́ mọ̀jẹ̀kọ́ yọ ọ bọ́ bẹ́ẹ̀ o. ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù. ọ̀rá ló fi kún wo gbogbo nǹkan ọ̀sán ni lẹ́wọ̀n jọ̀wọ́n mm. ní gbogbo ẹ̀ wà ẹ kò wò wá kíní nísìn á lọ tá n bọ̀ kìíní. owó tí ẹ bá tẹ bá ta tẹ bá kó jọ mm. kẹ kó wa ká mọ̀ bá ṣe ah, ká ṣe ká pọ̀ mẹ́lẹ̀. irọ́ irọ́ kò lè jọra wọn. Ah, ẹ wo ṣé mo ń gbà ń ẹ wo tí lọ. ẹ jẹ́ mi ọkọ̀ pààrọ̀ ẹ̀wò yìí. gbogbo ń tẹ́ bá pààrọ̀ ẹ̀ pààrọ̀ ẹ̀ ọkọ̀ ẹ̀yọkan lẹ̀ ẹgbà. ẹ akako mo máa yanjú oògùn àbámọ̀ ni mo ń ṣe lẹ́yìn. Ah, owó pínpín náà máa lọ. Ah, ah, ẹyin ojú bẹ́ẹ̀ bá ṣe yanjú ẹ̀ lè sáàrin ọ̀dọ̀ tèmi àti ẹ̀yin lè ṣe. ṣé gàrí kẹ́ ẹ gbé bẹ́ẹ̀ ẹ̀yin ẹ gbé lè ṣọ́ọ̀fù nù ẹ̀yin méjèèjì náà ẹ̀pin láàrin ṣọ́ọ̀fù kìíní. owó owó owó owó owó owó ẹ̀pin owó owó ṣe ti pín yín tán. fóònù dà fóònù dà. má wàá gbọ́ wọlé mi má wàá lé mi tani bá lè rẹ̀ mo rò pé gbà tó bẹ̀rẹ̀ fún tó tó tó tó bẹ̀rẹ̀ mo rò pé ó tiẹ̀ láwùjọ ẹ̀kọ́ pọ̀ gan-an ni ọ̀rọ̀ mú lọ́wọ́ lẹ̀ wọ́n yẹ kó gbé sórí twitter ni àbí kó gbé sórí bẹ́ẹ̀sì kó lè láòdù kí gbogbo èèyàn lè mọ̀ tọ́tán nso títà àbí ọ̀tán tẹbí bíi nígbà tí mo fẹ́ kó lé ọlọ́wọ́ tí mo fẹ́ dé olókòwò tẹbí bíi ló ti ń lébùrù kọ̀kọ̀ tó ń lébùrù kọ̀kọ̀ tó ní ìwà ìwọ o yóò dirun o yóò dìgbà mọ́ ọ lọ́wọ́ o ká kí nǹkan fún ọ méjì péré yìí àbọ̀ sọ bẹ́ẹ̀ wípé àbí kí n fún ọ lọ́sẹ̀ méjì péré ìwọ o ó ti tó ra ẹ́sẹ̀tì o ó tó ó tó di mílíọ̀nìyà o ṣebí ló ti jẹ tán yìí àbọ̀ kan ló ti jẹ tán yìí ọlọ́run lọ́mọ bó ṣe fowó rádaràdà rádaràdà tó fi ná gbogbo ẹ̀ tán sọ́ọ̀bù tán sọ́ọ̀bù títà bí o ti tán. baálé mi hmm? ah, ẹ fura ni ọ̀rọ̀ yẹn sojú lásán. ojú lásán rẹ wo ni ojú lásán ṣé sọ fún mi pé wọ́n ń ṣe ọdẹ ṣé wọ́n bá mi ṣe ọdẹ ìjọ́ torí ọlọ́run ṣé mo fẹ́ àbí olórogún kan àbí olórogún ìyá níbi tí wọ́n ti bí ọlọ́run. má lè ní ẹ̀yin lè sọ̀rọ̀ báyìí orogún òwò wà orogún òwò wà ẹ mọ òwò gan bí tí mo ti mọ̀ pé wọ́n ń ṣe sí mi mm. ní kíní méjì ni wàá o mi kankan mọ sínú ni torí pé mi nìkan mi sí kò ní kíní kan oníjẹkújẹ ni ọ oníjẹkújẹ ni aláìmọ̀kan obìnrin ni ọ torí èbó tèmi ọ̀sán fún ọ̀rẹ́ o tí n bá ibẹ̀ lè kú òun lè tí n bá gbọ́ pé o ti rí ọ̀nà àti máa dá owó àjọ padà torí èmi èsì alákòódà o ah. èmi èsì alákòódà sọ̀rọ̀ pé nígbà tí o fi o tí fi o lé ọ lọ́wọ́ mo sọ fún ọ wípé màá máa dá owó padà owó sì lè sáfẹ́rí lọ́wọ́ mi díẹ̀ wọ́n máa yá mi níwọ̀nba owó díẹ̀díẹ̀ láti lè máa fi dájọ padà títí títí táfi dájọ ilé tàǹdà ìtàn ló sì ti jẹ sọ́ọ̀bù tán ìlú sọ́ọ̀bù kankan lẹ́mọ yìí gbogbo bọ́ bá ti fẹ́ ṣe yìí tí ẹ̀fẹ́ mọ́ bó ṣe fẹ́ ṣe bó ṣe jẹnu bó ṣe ah, jẹnu. Àyìndé Àyìndé mọ̀ dá mi dá àmọ̀ ah, dáràn. ń gbọ́ wà bẹ̀bí àbí kí ni ó ń pokọ rẹ ń gbọ́ kí ló ṣẹlẹ̀ o. ẹ tiẹ̀ tí asáré bá ń yọ akápò kó ń bẹ́ẹ̀. ayé akápò nìjà akápò lè ní wọ ah, àwítá ìwì sọ́jà wà ṣọ́ọ̀bù rẹ mọ́ ni onígbéraga òṣì. àbẹ́ ẹ̀ wá gbà mí ni dúró ná bí ẹ bá mọ̀ pé ọ̀làkápọ̀ ọmọ dáhùn aya rẹ̀ mọ̀ gidi bí ọpẹ́ ẹbọ njọ́ náà lọ́n sì rè tó dúró wájú eléré tó náwó tó nára tó náwó bí ẹni pé bàbá rẹ ni kóńkóńbì ló. kóńkóńbì ló gan ò ní sọ ní burúkú bó ti sẹ́wọ̀ ìwọ lórí ibú mọ́kànlá tí o ṣe pín mẹ́ta yìí ah. Ah, ah, wọn ò fàjẹ́ wò torí tí wọ́n bá fàjẹ́ wò wọ̀ yìí ò ní máa náwó bí olórí burúkú ó kémi ọ sọ fún wọn o torí ìgbà wọn ò tún ló dé o owó ojú ogun lowó tọ̀dọ̀ tèmi o tó ti yí ọ bẹ́ẹ̀ bá fẹ́ rí wàhálà èèyàn kúkúrú. Ah, o náà mọ̀ pé èèyàn kúkúrú bìlì sí i. bẹ́ẹ̀ ni nǹkan kan gbọ́dọ̀ sí owó ti tèmi o tó ti gbọ́. ẹ wo olórí ọ̀rọ̀ yìí náà ti ẹ̀ ń pọ̀ jù. ẹ wo nígbà tí ẹ̀ ń bẹ̀ mí ní kọ̀rọ̀ ó dàbí ẹni pé mi ò lójú àánú kò ń sọ̀rọ̀ ojú àánú o ó sì mọ̀ pé èmi ò fìgbà kan fẹ́ràn gbèsè tẹ́ ẹ sì mọ̀ bẹ́ẹ̀ ẹ wo ọwọ́ gbọ́ àwọn tó mọ̀ rẹ o tí gbogbo àwọn ẹgbẹ́ yòókù bá fi gbọ́ hmm. wàhálà ó pọ̀ ẹjẹ́ mi ò yá yín mọ̀ràn kan ìmọ̀ràn tí mo sì lè yá yín náà pọ̀ bóyá kẹ́ ṣọ́ọ̀bù yín àtọjà tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kẹ́ fi san gbèsè tẹ́ ẹ jẹ kí gbogbo tírùn yìí ó lè tàn lẹ̀. kòkó lè sọjá nu ṣọ́ọ̀bù ọ̀hún mọ́. ẹ ṣọ́ọ̀bù. ta ló kọ́ ibú bọ̀ hmm. ta ló kọ́ ibú burúkú rọ̀. ẹ̀yin náà ní tòun wọn Ah, ìyàwó onírògùn ẹgbẹ́ ẹ mọ ojúmọdé oyè ẹran ẹgbẹ́ kọ̀ọ̀kan. ẹ jẹ́ ẹ̀sẹ̀ mi máa sọ sẹ́rí tí èmi bá ti kú òǹbí ní tèmi ọ̀dọ̀ ọlọ́bẹ̀ ni mò ń lọ ah. ọ̀rọ̀ tó ọlọ́bẹ̀ bá sì ti gbọ́ gbogbo ayé ló ti gbọ́. súlẹ̀ gbọ́ súlẹ̀ ọgbọ̀ ọlọ́bùn mi ẹ gbọ́ hmm. kọ́mọ wá yàyàkuyà lórí ọ̀pọ̀ èèyàn sáànà ọmọ káànà wá di ìkú. àmọ́ ju gbogbo ẹ̀ lọ ìgbára làbúrà. ìpàǹpà rẹ̀. olóhùn pàjá. Hmm. bàjẹ́ bá kú tán mo lè pa ó rè é. Hmm, wo àwọn èrò bẹ́ẹ̀. ẹ kú jókòó sá. èwo ló dé. àǹtí lábàákẹ́ ni wọ́n ti ṣá àwọn ládàá níbi tán ti ń wòran ìjà ní sá. wọ́n sá. bẹ́ẹ̀ ni sá. Ah, ní kíni. ẹ já lọ wò wọ́n. ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà já lọ ọ̀gbọ́n tí wọ́n wí ni wọ́n ní à ń sá làbàákẹ́ ládàá. àdá ṣe kálẹ̀ ṣùkùtù èyí sábìámọ sábìámọ sì ni wọ. sábìámọ ní kò fò fèrè kọ lọ fàwùjẹ gbàdà ṣé ọsẹ ń ṣẹlẹ̀ ni hmm. ikú ọmọ ní ìpayé talẹ lọkọ lọgbà kó ń kúkú bóyá kí n mọ lọ. nígbà òde ìbò ni wọn sa ni kòkó kú yóò bá kú yóò fẹsẹ̀ ara ẹ̀rìn wálé bọ́ bá sì kú sọ̀hún ó dòkú ìjọba ni nìkan mi mo ti gbọ́ ohun ò lọ. ọ̀rọ̀ làbákẹ́ lọ wá sọ ó àmọ́ wà ilé ma burúkú fẹ́ kàn pa. ó ń pẹ́ kéèrè ó tó tẹ ọmọ burúkú pa ẹ̀yin rẹ̀ ọdẹ ọdìgbà tó ọmọ burúkú bá pa yín àbí tó lé ẹ̀yin fún ejò sẹ́. kẹ́ tó mọ̀ pé ọmọ burúkú ọ̀dà lábẹ́ òbí ọmọ burúkú ti ń wò ilé fẹ́ kàn pa nìyí. òótọ́ lọ̀rọ̀ rẹ àmọ́. Hm. Ah! má lọ o bàbá Àlàbákẹ́ lẹ́mi wọ́n bí fún ni bí wọ́ọ̀sì ni òní làámọ̀ bọ́mọ mi ni bọ́mọ rẹ. mo ní mo ti gbọ́. lọ bàbá Àlàbákẹ́ ariwo kí ti yá ń pariwo báyìí. ó tún ti ń lọ bó ṣe máa ń lọ tójú bọlé mọ bí ọbẹ̀ gbẹdùn abẹ bí o ṣóṣóṣó ó tún ti ń lọ. níbi kọ́ ọmọ ìwòrán orí burúkú ẹ̀ tó ń wò kiri náà ló wò wò títí títí títí tó fi kó bá mi táwọn fi lọ ọmú kẹrosíìnì tẹ́bi tó ọmọ fi kú àbí nígbà tí mo ti fi ọwọ́ lé báyìí ló yẹ kí n ti wà àkọsẹ̀jáyé ẹ pé àkọsẹ̀jáyé ọmọ yóò lè dáa toríjọ́ tó kọ́kọ́ dénú lé ìgbà báyìí ló ti kọ́kọ́ lọ bẹ̀rẹ̀ sí wòran tó ń wòran káàkiri àdúgbò tó ń wòran káàkiri àdúgbò tó ń ṣe bíi tí mo sọ fún ọ pé ọmọ yìí wọn bá nìran mọ àṣẹ ìran tó ti wò láti ìgbà tó ti mọ̀ ní kékeré tó ti wà kékeré báyìí tí yàrá ti ń fọ́ lówó oúnjẹ ni ló ti wòran tó ti wòran tó tó jẹ́ pé ẹ ẹ kò sí nǹkan kan mọ́ láyé rẹ̀ ju kó wòran lọ tó ń lórí burúkú kiri ó tún wá fẹ́ ọkọ ẹ lẹ́yìn tó ti pọmọ tán ah. ó jẹ sọ́ọ̀bù tán kí ló tún wá kù mọ́. wọ́n ó tilẹ̀ fún un. tọ́ba rí ibi tọ́ba tọ́ba tọ́ba ń pàdé ìbòrò tọ́ba náà mọ̀ mí máa pariwo lè lé ọ ni ó lè aṣẹ́wó olóṣù olójú kòkòrò olójú kòkòrò kò mọ sẹ́sẹ̀ kò mọ sẹ́sẹ̀ ọjà sọ́ọ̀bù tán ọjà sọ́ọ̀bù tó olóṣù ó lè ó lè. wọ́n bá ẹ sọ olóògbọ́ o ó ti fayọ̀ fọ́ ṣòráyé ẹ lóde. tí ọkọ̀ kan bá kọ ni ọkọ lèèyàn fẹ́ o èmi fẹ́ fẹ́ ní ṣùlọ́kà gangan ni. ìsọpọ ò fẹ́ mi àmọ́ nígbò sígbò náà kí ló fẹ́ káwọn èèyàn mọ̀ sọ wọn nígbò ni mo kó lé ọkọ kan tí mo tún ti ń fẹ́ mi. tó bá wẹlẹ́nu kó fẹ́nu ẹ̀ sọ o. àwa lálàyé wa àwọn kan náà ni ní tó bá sì wù á la lè fàyè wa ṣe kò ká wọn. ó mọ̀ pé èmi lọ́ọ́ lọ́hùn-ún fún ohun ẹnìkan tọrọ tọrọ tọlọ́run fún èmi lọ́lọ́run fún kẹrẹsì dẹrẹ wà. n tó wá ń sọ nísìnyí pé ká fi ṣe àìdùnkìá. aṣọ lòbí tó la máa fi ṣe n tó bá wọ ẹlẹ́nu ló lè fẹnu ara ẹ̀ sọ ṣé wò tiẹ̀ mọ̀ pé ọlọ́run ò sí lẹ́yìn alábòsí ni. bíi ti bò. sórí láàárọ̀ ọjọ́ gangan èmi náà kì í fẹ́ ọ kó tó di pé àwọn òbí rẹ wọ́n fọ̀ lé alákọ̀ọ́rí lọ́wọ́ nígbà ọlọ́wọ́ sì wá ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ o lóyún àárọ̀ dalẹ́ rí ní kòkó tiẹ̀ wà bímọ fún un sọ wá rí i pé iṣu ti para sọ́run <laughs> lọ́rùn ògì báyìí. ọ̀rẹ́ ti fẹ́ mọ̀ dùn tọ́lẹ́tì mi. Ah, ó fẹ́ jó òótọ́ kọ́ òótọ́ ọ̀rọ̀ gangan ni àdúrà mi ni wípé ìwọ ọlọ́run jẹ́ kó pẹ́ ní ọ̀dọ̀ mi. <laughs> àmín ṣùgbọ́n o ó ṣèlérí fún mi pé ò fìyà jẹ mí o ṣé wọn náà rí i pé kò sáwọ́ ìyá lára mi. ìyá kẹ ọlọ́gbọ́n ò ní ṣiṣẹ́ ọkàn mọ́ sùn ọmọ jí ni èmi ni wọn ṣe gbogbo ṣẹ ó sì máa jẹun ẹ̀mẹ́ta lójúmọ́ àmọ́ o màmá ṣe ti bí o. <laughs> ìwọ náà wà gbádùn mi. <laughs> ọkàn máa sọ ọmọ jíde mi ni wọn máa fi wàhálà bẹ ìbálò wa kó wálé mi báyìí. irọ́ o kì í ṣe báà náà ń lọ mọ ọ̀rọ̀. ẹ lọ mọ ọ̀rọ̀ àbẹ̀bí ẹ lọ mọ ọ̀rọ̀. àwẹ̀ ò tí ì ráyà tó bá fẹ́ o tó bá fẹ́ ilé ìyàwó ọ̀rọ̀ ló fẹ́ o. Hm. ọkọ àfẹ́sọ́nà mi tí mo sọ àwọn ni. bẹ́ẹ̀ni ẹ lẹ bàbá wa gbogbo ilé ń kọ́ o àwọn màmí ń kọ́ o ẹ pẹ̀lẹ́. bẹ́ẹ̀ ṣé wò wọ́n èèyàn gidi ni wọ́n o wọ́n sì nífẹ̀ẹ́ mi. ẹnlẹ ó ti máa ń sọ̀rọ̀ pé ọkọ òun tó ń fẹ́ fẹ́ ó ní ọkọ tí ọkọ là ní ojú àlá lòun sì ti máa rí ṣùgbọ́n gbà tí mo wá rí inú mi dùn pé bó ti wí náà lórí mo sì rí pẹ́yìn tó wá dàgbà díẹ̀ ẹ lóye lórí ọlọ́run wà pẹ̀lú yín. àmín àmín ẹ dákun ìyàwó yín ńkọ́. Ah, ìyàwó tí mo fẹ́ sílé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbí ó ti kú. Ah, yóò ti lọ́nu ọlọ́run wò mọ̀ wọn ẹ má sunkún ẹ má wulẹ̀ sunkún ẹ má sunkún. ṣe rí ìyàwó tí mo fẹ́ mo fẹ́ràn ẹ gan-an ó náà dẹ́ fẹ́ràn mi ó ti kú ni ó náà jẹ́ kí n fẹ́ fi àbẹ̀bí kí n fi rọ́pò ẹ̀ ó sì tún wá jọra wọn máa tọ́jú àbẹ̀bí máa tọ́jú ẹ̀. bọ́ládé ọlọ́run ṣàánú wa hmm. ẹ dákun bàbá mi ẹ jẹ́ rí i. mọ̀mí. ìwọ jókòó ẹ jẹ́ rí i. ẹ tẹ̀lé wọn. nǹkan dé o nǹkan dé o. mọ̀mí. ẹ ṣe ojú èrè tì àmì o <laughs> bàbá mi. ẹ ti dẹ́rù bà mí bẹ́ẹ̀ ni màá bọ̀. bàbá mi n ò dẹ́rù bà yín torí pé mo rí pé bẹ́ẹ̀ yín ṣe wà yìí ẹ̀yin dàgbà ẹ lóye lórí ni mo sì mọ̀ pé ẹ̀yin lẹ́lẹ̀ bá mi yanjú ti ń bẹ ńlẹ̀ yìí ẹ wọ ọ̀rọ̀ àbẹ̀bí ni mo fẹ́ sọ fún yín o ẹ dákun torí ọlọ́run torí pé gbogbo ìgbà tí mo sọ̀rọ̀ alọ́kọ̀ tó ń fẹ́ fẹ́ òun lálà ẹni tí ọ̀kọ̀là ẹni tí ọ̀kọ̀là ọ̀padà mẹ́ni tí ọ̀kọ̀là náà wà inú mi wá dùn ẹ wo ìrẹ́wíwọ̀ lọ̀rọ̀ àbẹ̀bí o ó lè wòran kú ẹ wòran ìṣòro tó nínú mo sì mọ̀ pé ilé ẹ̀ bá yanjú ìṣòro ọ̀hún. kò ní ṣòro bẹ́ẹ̀ ṣe ń wò mí mo lè fẹ́ wèrè wèrè tó ń bùyàn jẹ́ báyìí tó ń ṣàyàn ládàá mo lè fẹ́ sílé. ẹyin bẹ́ẹ̀ ni. òun ò tiẹ̀ sì wá yá gbèrè ìran yìí náà ni. ìran yìí ṣàrùn ìyá tó bí mi wòran ah! kò sẹ́lẹ̀ wòran tó yá mi láyé ìyá mi tó gbé àbúrò mi pa báyìí tẹ́sí ìjábá tó ti kúrò báyìí tẹ́ fi yọ ọmọ lọ lẹ́yìn ìyá mi kò sí mọ́ lẹ́yìn ìyá yìí. ẹni mi ò ṣe lábúrò máa mi yàwé inú ọ̀rùn wò gan ni àbẹ̀bí àbẹ̀bí wa ń wòrán lẹ́kítọ́ nǹkan mo lè fẹ́ wèrè tó ń faṣọ yantiti. ẹ jẹrìí àjẹpẹ ọkàn mi ti balẹ̀ inú mi ti dùn ẹ̀yin ọba yanjú ìṣòro ẹ délẹ nǹkan yóò ní bàjẹ́ ẹ ní sírìn torí gbogbo àlá tí máa láláyé náà ni pé ọkọ tó ń fẹ́ o kọkọlà kọkọlà máa rí i pé tó bàbá mi tó wàá mú wáyé àṣìgbọnlẹ tí bá lè yẹ kí ló tún dé ibo ẹ sọ sí. kò yé mi mo kó sápò mo kó sápò ṣé àfọwọ́ sápò àtún àwọn àwọn ọlọ́pàá tó máa bá wa sọ owó kiri ni wọ́n lọ. sí ọ̀sàpọ̀. Ah, ṣé mo wá sọ six hundred naira sí báyọ̀ lọ́hùn o. àpò mẹ́ta ẹ̀rì eh, eh. ẹ̀rì ń gbẹ̀ bá débi lẹ́ bá kó. Eh, ẹyin náà mo dẹ̀ fẹ́ fún o ọ̀dà máa padà wá máa padà wá. ẹ ṣe bàbá mi ẹ ṣe o. fẹ́ sọ fún yín ni mi ìfẹ́ máa pariwo sọ láàrin ọ̀dẹ̀ torí ẹ̀ mo ṣe mú yín wá síbí báyìí. ẹ wò ìjẹ́ jẹ́ mọ̀ wípé àǹtí àbẹ̀bí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin yín àti ọ̀wọ́ yín pátápátá ló máa ń sọ fún gbogbo àwọn ará inú ilé. àbẹ̀bí. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ọwọ́ wèrè ni. Ah, mi mọ. kí n ta àbẹ̀bí pẹ̀lú láìfù tèmi ná àwa filẹ̀ yóò wà gbànú lé yìí pé wèrè gan ju wèrè lọ etí ń bá pò owó àti ọkọ rẹ̀ ayé wọn bàjẹ́ gbẹ̀yìn ni. dà ń lé ẹ má ṣèyẹn tẹ́bá ẹ̀mí kó tẹ́bá ti lọ bá àǹtí àbẹ̀bí jansin báyìí àǹtí mi máa gbọ́ sí i wọ́n sì lé mi kúrò nílé. ọmọ tèmi ọ̀fẹ́ o ṣé ìsìnkú àǹparọ́ má bẹ̀bí o ó fẹ́ kí n sọ̀rọ̀ yìí síta kí ló tó wá ń sọ fún mi. Ah, ẹ mi ìfẹ́ kẹ́ kó bá mi lọ́dọ̀ àǹtí mi ṣé ìpè tẹ́ bá lọ bá àǹtí àǹtí àbẹ̀bí jansin wọn á lọ fẹjọ́ mi sun àǹtí mi àǹtí mi dẹ̀ máa lé mi kúrò nílé. sori n ti máa ṣe wà nù àbẹ̀bí yóò wà gbà nù àmọ́ fọkàn ara balẹ̀ ó gbúrò gbọ́ ah. lọ́mọ yìí ọlọ́run ọkọlà ẹ má lọ sọ fún àti kiri o mi ni máa sọ̀rọ̀ mi fún yín mọ́ gbà mí ti máa ti gbọ́ o. àníwò falẹ̀ ilélẹ̀ wọ́n mọ tí n ó ṣe. mo ti gbọ́ mo ti gbọ́ ẹ ṣáà má sọ fún ẹ má sọ fún ẹnìbọ̀dì kẹ́ ẹ jẹ́ kó wà nínú yín ẹ jẹ́ sọ fún ìyàwó yín kẹ́ ẹ kìlọ̀ fún fẹ́ẹ́ nìkan náà kó máa dúró. àbẹ̀bí o ná owó tó pọ̀ lára. Eh, èmi náà mọ̀ pọ̀ ẹ̀ náwó eh, àbùdíntọ́lọ́kan àbùdíntọ́lọ́sàwọ̀ yóò mọ̀ òrùkè bẹ́ẹ̀ kẹ̀ nígbà máa jí láàárọ̀ owó púpọ̀ ló bá mi jí náà. Eh, àdúrà táwọn gbà náà nù kówó púpọ̀ bá yín jí iyùn náà dáa. <laughs> olódo ẹyẹ wọ ìṣe yorùbá ni tí a bá sọ wípé owó púpọ̀ ló bá òun jí eh. ìtumọ̀ ẹ̀ ni pé owó kankan ò bá jí rárá. àà ah, ah, mọ̀ gbé yàn wá o torí kíni ṣé ẹ náwó lójú oorun ni. ṣé o gbọ̀ngbà mo ní mo náwó tó pọ̀ lánàá ni. Ah, ẹ náwó tó pọ̀ lánàá. mo ṣáà ń bọ̀. ẹ bọ̀ kẹ́ ẹ jiná kẹ́ ẹ bọ̀ kẹ́ ẹ jiná bóyá fowó tàtẹ́ fẹ́ lọ mú ẹ sọ fún mi. abẹ́fẹ́ mi owó fẹ́ràn owó ojú ẹ̀ máa le koko tó wá dọ̀rọ̀ owó rẹ̀. nígbà tẹ́ ìmọ̀ kò wà kílẹ̀ kọ́kọ́ ń gbé mi mọ́ra sí. àkókò rẹ̀ ra igbó kó ra ẹ̀wà mm. ra ẹja díndín sí mm. tó bá ka ẹran rà á tó bá yọ pọ̀ mọ́ file. tó bá tán ayọ̀ búrẹ́dì. ó file ṣàjẹun kó yó ni ò ní pẹ́ dé. lórí àpò kan. owó ni ẹ ọba fúnra owó ló yọ. ìsàmù pẹ̀lú òjì ẹ̀ta o. mo pé níbo ló ti ń bọ̀. mo lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi tó wà ní. tó ṣé wàá lọ mú àpò méjì àbọ̀ tí mo fi inú lépa á fi sóúnjẹ láwọn lónìí. àpò méjì àbọ̀. èmi ò mọ̀wó yín. abẹ́ ẹ̀ tí ẹ mọ ọgbọ́n tí ń bá mi sọ ni o ò mọ̀wó ta wá ní táyà àti kàǹdé tá a jọ ń gbélé tí ó mọ̀wó o ò mọ̀wó èmi àti ẹ náà lájọ wà nù lé wọn mọ ìjẹ́wọ́ fún mi o má jẹ́ kí n bọ́ fa wàhálà o lọ́ọ́ bá mọ́wó bí tó bá lọ fi pamọ́ síbi tó ti ń bọ̀ o. àǹtí mi ṣé ẹgbẹ́rì mi jẹ́ mọ́ ni látìgbà tá a ti jọ ń gbélé ṣé owó yín sọnù rí ni dùnà wò sórí nǹkan tí mo fẹ́ sọ fún mm, jẹ́wọ́ fún mi ìní yàrá ilé kankan ìní jẹ́ nìkan kan gbọ́ tètè jẹ́wọ́ fún mi tó bá yẹ pé wọ́n lo mi ì mowó yín àǹtí mi. o ò mowó mi. mi ì mowó yín mi fọwọ́kàn wọ́n yín. ẹ o tiẹ̀ ti wá da báyìí. gbogbo ara alẹ́ nǹkan mi tún wọnú ilé yàrá àmọ̀pá tí ń bọ́ lè gbélé o. ìyá àníkẹ́ aládé ti gbé yín bú àmọ́lẹ̀ yàrá. ẹgbẹ́ mi ó bò yín mọ́lẹ̀ àpò méjì àbọ̀ odidi àpò mo fi sábẹ́ pílò wọn mẹ́ni ó ṣe wọ́ wàrà kó rò kúrò nínú yàrá yìí. iná mo fi bímọ pé ó sì lóhùn. ìwọ náà jẹ́wọ́ ẹ̀gbọ́n rẹ ló lówó kò sọ́sẹ̀ tí ó fi ọgún jẹ́wọ́ fún un ìwọ lọ́nà ah, èmi ò mọwọ́ wọn mo ti ṣàlàyé fún wọn tiwọn tó ti jọ ń gbénu lé owó òun ò sọnù rí. olóhùn ò mọwọ́. tani ọ̀wà wọnú ilé yín wá mọwọ́ àtisọ́lẹ̀ mi bá yín gbélé ni. ni tó wọn ló lè wọlé o ẹ bá kàn lọ́mọ̀ tó ẹ yóò fariwo ah, ẹni ọba bá ń rápò méjì àbọ̀ nù yín. yóò jò ní wọ́wọ́ a sì ní òsò lé nu ilé wọn ló lè ti wà nu ilé. àpò méjì àbọ̀. bẹ́ẹ̀ ni. yóò tó gbó tó ti sọnù ah, ebi mo ṣẹ̀bẹ̀rẹ̀ sí wa láàárọ̀ yìí náà ni eléyìí sì jáde lọ àbí pé sọ lọ fira kan ó lóun kan láàárọ̀ yìí náà ni. sẹ́yìn nìkan he ni. ọ̀rọ̀ kan rú mi lójú ni torí láàárọ̀ yìí ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ baálé mi ó dé. Ah, baálé rẹ lọ wọ yàrá yá tọ́lọ rè mówó. wọn ò wọnú ah. yàrá wọn o wọn lè rí ní àárín ẹ̀dẹ̀ olùkọ́ eh. jẹ́ ta wọn ó dé àwọn wọn ò mú balẹ̀ mi. ẹ wò ó sàdákun ó ti padà yé mi ṣé gbogbo yín ti gbọ́ bí baálé rẹ bá ti dé tí n bá bà ah, mí ah. ẹ pè mí o ní àyè ìwọ́de bá wà ẹ wá wò ó tó sọ lé lẹ́sẹ̀ ẹ wọ́n bá ń rí eh, náà ní ibi jì. ẹ káàbọ̀ ẹ kú ẹ wá ẹ wá ẹ káàbọ̀ ẹ kú àtàlọ́ sàgé wa abẹ́rẹ́ yìí ni ọ̀rẹ́ sọ fún wọn. kí ló ṣẹlẹ̀ tẹ dá mi dúró báyìí. wọn la fẹ́ rí i. ẹ ṣàlàyé ẹnu ẹ fún wọn. ẹ wo bí ẹ wo bí ẹ wo bí ẹ wo bí ẹ wo n tó ń ṣe mí ju tó ń sọ yìí lọ mo fẹ́ dáyàwó mi lónìí lébòdè tó ń jáde padà. ọdẹ dúró ìyá ìyá àníkẹ́ o ìyá àníkẹ́ ẹ̀yà wí ti dé. ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ dákun àpò méjì àpò tí wọ́n ní ẹ bá mi múlẹ̀ láàárọ̀ òun ni mo ní kẹ́ ẹ mú wá nísìn torí ní tèmi àtàbúrò mi gbójúlé ta á lò lónìí nù. àpò méjì àpò tí mo bá yín rí. tèmi bá yín rí. five hundred naira. baálé mi ti dé. mo ti dé àbọ̀ òrùwọ̀sì báyìí wọ́n ní àpò méjì àpò bọ́ bá wọn rí. àpò méjì ṣé owó àárọ̀ ẹ̀ mi mo sọ fún ọ. abẹ́bí ó sojú rẹ̀ o ìwọ ló sọ fún ọ pé mo bá wọn lápò méjì àbọ̀. àpò méjì àbọ̀ tẹ bá wọn rí láàárọ̀ ẹ fún wọn. nígbà wo bọ́ rákò méjì àbọ̀ láàárọ̀. Ah, ah, tẹ ẹ jáde tẹ wọlé wà lẹ fún mi. ṣe jẹ́ ìsọ́nsìn ni bọ́lá mo jí àbí mo rí. èmi ò pẹ́ jí o bó bá ṣe pé jí náà ni ẹ sá ti bá a mọ́wọ́ ẹ rí o ẹ jí o ẹ bá a mọ́wọ́ orí mi pẹ̀lú èmi àtàbúrò mi. ìyàwó yẹn. tẹ bóde tẹ padà wọlé tẹ wá fún mi lówó. ṣé abẹ́ bíi ṣé bọ́dọ̀ ìyá fọ́nì tí mo ti ra búrẹ́dì máa ní mo lọ gba chẹ́ńjì bẹ́ẹ̀. ó ní mo lọ gbà tí mo fún ẹ. ṣé tẹ̀ fi kọ́kọ́ jáde tẹ̀ tí wọ́n eh, padà mú owó wálé. Eh. ẹ wo ẹ̀bẹ̀ mi mọ́wọ́ tèmi o ẹ bá mọ́wọ́ o torí tí mo gbójúlé lónìí tí mo fẹ́ lónìí. Eh, ẹ fún wọn. Ah, àbẹ̀bí àǹtí mi àpò méjì àbò wulẹ̀ wá ṣé kò ń ṣe léètì mo bá yín rí lábẹ́ pílò sí ìgbà tí mo ń tẹ bẹ́ẹ̀dì. sọ́wọ́ tẹ̀ jàrá ilé oró ilé tẹ̀ jàrá oko oroko láàárọ̀ òdòdó sí látàárọ̀ rẹ̀ ẹ kú oríire. ẹ ìyá àjọ. ẹ wá ẹ wá ẹ wá ẹ wá ẹ wá ẹ wo bí ẹ ṣe mo dúpẹ́ o ojú ò ní tì í abẹ́bí. wọ́n ní wọ́n ti rí owó lábẹ́ pílò wọ́n ti rí àpò méjì àbọ̀ lábẹ́ pílò abẹ́ pílò. baálé mi ah, ẹ wọ ẹkọ ẹnu rí bú lọ́wọ́ mi ò bínú. filẹ filẹ filẹ filẹ filẹ filẹ èmi èmi ìwọ ń purọ́ olè mọ́ mi kò wá ṣe pọ̀ parọ́ mọ́ mi láàrin èmi àti ẹnìkan o disgrace mi o dójú tì mí mi lè darí jẹ láyé láyé. ẹ mọ bínú kò síbi tẹ́tí mi sí. ibi tí màá tiẹ̀ sí wà rọra wọlé tó bá mọ tó dáa fún ẹ wọlé kó ẹrù ẹ máa lọ lẹ́yìn lè ṣe mọ́ ẹbí ò ṣe mọ́. pàmí lé mo pàmí ìta. ìta wà pẹ́ sí ìta lọ pẹ̀mí náà sí ìta ló pa mí sí. Báàlì mi, ìní sì bẹ́ẹ̀ mọ̀ wo jọ́kíjọ́ tí n bá tó ṣe irú ẹ̀ ẹlẹ́mi dànù, irú ẹ̀ òtún jẹ́ sọmọ lọ́wọ́. Wà á lẹ́ẹ̀ ni mò ń gbé káàkiri, mo sáré kò ní kò ní rí tó fẹ́ jẹ́, ó wá ń parọ́ olè mọ́ mi, ó wá ń mi líle àti ẹnìkan láàrin ìta. Bínú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 Bálé mi. Bálé mi. Mo ń gbọ́ tó bá fẹ́ sọ kó sọ. Ṣé bẹ́yìn àgbà náà lẹ sọ pé tá a bá fọ̀tún bọ́ a mú fòsì fà mọ́ra ni. Látijọ́ tọrọ tó lówó dé ti wá ṣẹlẹ̀, ẹ ti ẹ̀ sùn mọ́ mi rárá. Ẹ fẹ́ tọ́ mi dùn mi. Ṣé ṣé ẹ fà mí mọ́ra ẹ jẹ́ ẹ ṣe gbogbo ìfẹ́ mọ́ fi hàn sí mi ẹ fi hàn sí mi mọ́ mo kàn ń ṣàdàgbé àdáfà náà ni. ṣe ṣe wọ̀ sí tó dáa tí wọ́n ṣe tó dáa láàrin ilé kó máa parọ́ olè mọ́ mi kó máa pa kó kó jà ló tiẹ̀ lè bó ṣe máa sọ pé kó wá mú mi lọ́jà nìyẹn àbí sáàrà sunwọ̀n ẹ̀ máa ṣe láìfọ ẹ̀jẹ̀ mi náà máa ṣe lé ayé mi máa ṣe lé ayé tiẹ̀ náà. má lè mi mọ̀ wá ṣe bẹ́ẹ̀ ẹ wo ó ti sú mi ó ti sú mi nínú ilé ẹjọ́. tó tó máa ṣe lọ́la tó tó máa ṣe lọ́tùnla tó máa ṣe jọ́ mẹ́rin mo ṣèlérí fún yín pé rò tún sọmọ lọ́wọ́ mi mọ́ ìní ṣe. o ṣú ọ. kò ní ṣẹlẹ̀ mọ́. ó dá ẹ lójú. ó dá mi lójú. ó dá ẹ lójú. gbangba. sórí jẹ́ ìsòtọ́ fún yèmí gan mú mọ́ra ni. sórí èmi mú mọ́ra ni orí pé màkà dì báyìí orí pé mi kò sùn màkà ọ̀ báyìí. Ah, <laughs> kò sí wàhálà kásáré ṣe kan náà wá ṣe kan wà sẹ̀mẹ̀ díẹ̀ àtúnṣe kan wà tó sẹ̀mẹ̀ díẹ̀ àtúnṣe kan ìbàjẹ́ mi wà má lè ṣe lónìí ìbàjẹ́ mi wà má lè ṣe kí ni tó ṣẹlẹ̀ sọfẹ pa mí ni àtàwọn kọ́nà ilé o. kí ni mo sọ kọsálé wa yìí náà ṣé yóò sọ ọmọ ọlọmọ mi. ibo òsì kọsálé wa lè jáde. báàlì mi ẹ dúró náà ah, gbogbo nǹkan ó sì kẹ́yìn lẹ́sìn mọ́ ló egun sí gbogbo nǹkan. tó bá sì dọ̀rọ̀ pé ká ṣeré yóò sì wà pọ́n kẹ́yìn lára àwọn èèyàn pariwo tó tó tó báyìí nǹkan yóò sọ ọmọbìnrin léṣe ni. ṣé o ṣe léṣe ṣe bó ló fẹ́. wọ́n á ẹni sọ̀rọ̀ náà ẹjẹ agbára ẹni jẹ káwọn obi tari wọn káwọn obi tí yóò forí tí yóò forí sọ ẹni sọ̀rọ̀ sẹri pé saliwa náà ti ké su saliwa náà ti ké kí ni a ah! èmi èmi èmi wọn sọ àwọn létí ẹ dẹ́kun ẹyà ẹ bùbí sẹ ẹni pa mí ṣé kì. abẹbi abẹbi wàláì wèrè ni mí Ọlọ́run torí mi tí mo rí yàá di ẹ lọ́jà tí mo kọ́wọ́ lé táìpé ó pamọ́ rẹ̀ sórí owó ẹ̀ máa ta wàláì wèrè ni mí kí ni jẹ́jẹ́ mi mo ra dúró kẹsí wàhálà ìta ló máa sùn ọ̀dọ̀ ya ọ̀dọ̀ ya ṣaléwà ló máa sùn kò ṣe pé èèyàn bá mi sọ lálẹ́ yìí máa tilẹ̀kọ̀ ọ̀dọ̀ ṣaléwà ló máa sùn. wèrè ni mí o wèrè gidi òrìjìnà ni mí. ó pa mí ni. ilé pọ. ó pa mí ni. èyí lè pọ̀. mo kú o bọ̀dá ah, lówó lé ó pa mí o àǹtí ṣaléwà. Ah, bọ́dá ló ń lé ẹ̀ dáhùn ẹ̀yin ẹ̀lú yẹn pàṣẹ gbọ́ ẹ̀lú pa. àbí àyè obìnrin ìdàbọ̀ lórí ibú. ṣé mi lè lè bukú bọ̀dá lówó ni àtisálẹ̀wà yẹn sì sílẹ̀ kù. òfò méje lẹ́ni tí ń sọ̀rọ̀ wọn ṣe. yóò ṣe ju méje lọ. Ah, ah, tó o bá ìlú pa sínú ilé tẹ́mi bá bọ́ lẹ́nu rẹ̀. olórí mi ò ní pariwo ntà. ilé ẹjọ́ ni ó gbà wá. àníwò náà sórí kó lóun kàn ti pariwo ntà ní. ìpariwo mọ́ àbí òní yí obìnrin yìí. ìpariwo mọ́ sọ ti ń bọ̀. ẹ sá fún mi máa ń bọ ẹ sá fún yóò sẹ́yìn ládàá. Ah sáwọn aráalé náà wá sun kú ni bọ́dá lówó lé bọ́dá lówó lé. àǹtí àbẹ̀bí kí ló dé ẹnu ọ̀nà lẹ́sùn ní. sàlẹ̀ ni bílódé bò ló ti jẹ́ ẹsẹ̀ fi dèrò àárín ẹ̀dẹ̀. sẹ́ni báyìí èsì èèyàn gidi. lémi. èèyàn búgbà ni. kí n mú aṣẹ fún yín. à ń torí ọjà jà ọjà níta níjà lẹ́kùnlé o ebi torí ọ̀rọ̀ ọ̀tọ̀dọ̀ yín ni dáàdi tiwa ló fi tèmi síta tó fi tilẹ̀kùn mọ́ mi. lọ́nà wo ẹ dákun o. lálẹ́ àná tí ọkọ yín náà yìí tẹ́ pariwo yé ó kú o mo ní àwọn ọmọ pọmọbìnrin bí mo ṣe sáré jáde nù mo wá ah! kànlẹ̀kùn yín bí alẹ́ kàárọ̀ kan ẹ̀ sí. ṣáàyìn ni ṣé ẹ̀gbọ́n èpè tá a fi ránṣẹ́ pé olórí ibú o ní ó ṣòfò méje tí ń kanlẹ̀kùn wa ẹ sì gbé pé lánàá wọn ò tẹ́ ẹ̀ bá mọ̀ kí lẹ́ ń kanlẹ̀kùn wa fún àjà ẹ̀jà nǹkan ti ṣe yín o àwọn ọjà èmi tí mo fẹ́ toast toast. kí ni jẹ́ bẹ́ẹ̀. stein jẹ́ sẹ́gbẹ́rẹ́ tọ́sí ọ̀tọ̀. mo dáhùn. asere efe ni <laughs> kálẹ̀ ni bí mo ti stein ti àná láfta ìwà nù ṣé wá ní tọ́jẹ́ kí ariwo ta àná wọn ni pé ó dún kan bẹ wọn náà wọn náà ni mo fi ní ìwọ̀n o kó fi mí mo mi débi yí pé báyìí ni gbogbo òfun mi ló fẹ́ bóde. ìfun yín wọ́n kulẹ̀ fi gbé kọpa tí bóde. ẹ̀yin wá mú ọ̀rọ̀ ọlọ́rọ̀ báyìí ẹ wá gbé lérí ẹ wá ń fa tiyín lọ́wọ́. ẹ wo lẹ fi adèrò pa ẹ wo gbogbo ẹ̀fọn ti jẹ yín hàn. ẹ dúró ná n tí ìtàn ìsọ nìsín ni pé wọ́n kọ́nà lẹ́yìn àtọkọ yín lẹ́yìn ṣe. ẹjọ́ mẹ́ǹtì là ń ṣe. ẹ wo ìgbé tiyín rù kí n fa tèmi lọ́wọ́ mọ̀ ń wọ́ tèmi nílẹ̀ báyìí. ẹ ọkọ mi níta àtẹkọ ó ti mú dr láyọ̀ action bitter. Ah, ǹjẹ́ tèmi ò ti máa ta lọ báyìí ṣé tèmi ò mọ ọrún lẹ́gbẹ̀ẹ́ láyé. wọ́n ń rún òun wọ́n ń gun wọ́n ń jẹ̀gbìn ẹ̀ wọ́n sì lé mi sínú ẹ̀. sọ́tàn àbí òtán o. òrẹ̀rù ẹlẹ́rù fàtí ẹ lọ́wọ́. orí ọ̀kẹ́rẹ́ kókó láwo. òrẹ̀rù ẹlẹ́rù fàtí ẹ lọ́wọ́. bàbá wí fọ́bẹ̀ ni yóò lè kó bá òun. tiẹ̀ kínú yóò rọ̀ náà ilẹ̀ ti mọ́. tó ti jájọ́ ẹ̀ lójó. òrẹ̀rù ẹlẹ́rù fàtí ẹ lọ́wọ́. fẹ́ rí yín o ṣe rí ẹjọ́ ìyàwó yín mo wá fi sùn yín o nítorí ọbẹ̀ ẹ wọ́nu ẹ̀ dáadáa kí ni wàhálà ìyàwó yín lórí ayé tèmi èmi àti ìyàwó mi wà nílé àmọ́ ṣeré yọ̀ọ́ gbálẹ̀kùn máa lórí ọ̀fẹ́ mọ ti ń ṣẹlẹ̀ ẹ wò ó ṣàmì kí n jà ti wà nílé yín mo wojú yín rí o ni ó gbójú yín tí n bá sì gbá ìyàwó yín mú ni ó gba ojú ẹ̀ débi wípé ẹ wọ̀ pààlà lọ́sàn pa ni. ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ má bínú torí ọṣẹ rí n tó ń sún mi ní gbogbo nǹkan kọ́lẹ́ ẹ̀dẹ́ tí ẹ bá rí báyìí gbogbo ẹ̀kọ́ lẹ́yìn sọ síta. sọsọsọsọsọ gbogbo tí ọkàn tí ọkàn ní ọmọ dá sí ẹ bá mi wọnú rẹ o ojú yín mo ti o tí n bá ṣe wèrè fún lẹ́ẹ̀kan ẹ̀yin gan ẹ regret pẹ fẹyàwó sínú ilé yín o. èmi ò mọ tó ń ṣe bẹ́ẹ̀ ṣe wà yìí sìn tẹ́lẹ̀ mọ̀ pé bí mo ṣe jókòó yìí àmọ́ ibà máa rí yín ìjọ tí bẹ́ẹ̀ di yín wó mi ò lè sọ wẹ́ẹ̀dì kankan wáyé tó fi jẹ́ pé òun gbọ́dọ̀ máa sọ tàtàtàtàtà kiri bẹ́ẹ̀ báyàwó ń jàgbọ́ ẹ̀ ó pa mí o ó fẹ́ pa mí o yéé ó ti tẹ̀ mí pa o gbogbo ẹ̀ mò ń gbọ́ mi ò sọ kọ́kọ́ rí wàhálà máa dé o sẹ́ni pé wèrè lọ́kọ̀ wèrè ìyàwó báyìí mm. kí lọ́kàn ti yín náà pẹ̀lú bẹ́ẹ̀dì mi já bẹ́ẹ̀dì mi bọ́ọ̀lẹ̀ ọ̀dà ìfẹ́ nìkan ẹ̀ nọ́mà dáadáa o ẹ jẹ́ kí ni mo pè yín o àti àtẹnu wúrọ̀ ń borùn ẹ wá ní bẹ́ẹ̀dì mi já kí lọ́kàn ìfẹ́ bẹ́ẹ̀dì mi já. tí mo sọ pé mi ò sọ fẹ́ nìkan kan ni mi. ọ̀yẹ̀ kẹ́ ẹ máa wí kí ayé ni kẹ́ lọ ní akéde ààyè gan ọ̀gbádùn ṣé wàá ní eléyìí bá ṣe fún yín ìjọ yín lójú ẹ sọ pé ẹ fẹ́ tó o wúrọ̀ ń borùn. ọ̀dọ̀ tójú bá rí gbogbo ẹ̀kọ́ nínú sọ adé náà pé ntàwà gan rí a ah, sọ fún yàn ó dé tó gbà tó dì ẹ́ ìjú wa bẹ́ẹ̀ ni ṣe wó tó ṣe wà tó tó stop jẹ́ wọ́n tún bá ṣe lọ náà ni. Ah, ìyá àyíká ojú ìbò tí o ojú ìbò tí o ẹgbẹ́ òfin nìyí sọ̀rọ̀ ni o èmi àwọn ọmọ sọ̀rọ̀ ah, ilé yóò dé mi náà kò tún tó mi bá wí rárá ọ̀dà ẹ̀yin màmá ó wí náà ẹbí mi sọ fún un gbogbo ọ̀rọ̀ tèmi ti ń sọ kó lọ rè dákẹ́ lórí ọ̀rọ̀ mi mi ìfẹ́ gbọ̀n kan nípa ọ̀rọ̀ mi mọ́ Sàléwá lójú ọ̀lẹ̀ ń wò yìí o ẹ wá bi léèrè gbogbo ẹjọ́ mi tán lọ rè rò fún Sàléwá kó sọ lójú Sàléwá ní ìsìnkú rọ ni. ẹ ṣé mo purọ́ mọ́ yín ni kẹ́ tó yẹ gẹ̀rẹ̀ ètè ah. ṣé mo purọ́ ojú kílẹ̀ ń sẹ́ iwájú yìí tọ́yà bọ́lá ti ń tọrọ ọbẹ̀ kí ilé òun ẹ̀yin kọ́ lẹ rojọ́ wọn fún mi tẹ́ ẹ pè mí kẹ́lẹ́ sọ tẹ́ ẹ ní jọ́ táwọn àtọkọ wọn jà tọkọ wọn fọwọ́ bẹ́lẹ̀ pé wọ́n fa aṣọ yamọ́ kọ wọn lọ́rùn ah, ah, gbogbo ọ̀rọ̀ ló mọ̀ ń sojú yín. Eh, iyún ẹ sọ̀rọ̀ tó bó ebi ń pariwo sọ ni ewé ìyá nìkẹ́ wọn ò sọ jẹ́jẹ́ o òun àtọkọ rẹ̀ ń pariwo sọ ni. ẹ jẹ́ jágbọ́ràn jàre jágbọ́ràn abọ́bọ́ tiẹ̀ ń pèèyàn lábẹ́nu yàn yàn mọ́ panu ọmọ ni kí ni tiẹ̀ gan-an nílé ah, ah, lọ́tún ló sì láàrin ìwọ nìkan yìí náà ni. jọ̀wọ́ torí Ọlọ́run sẹ́nu yàrá wa papọ̀ oh. ṣé yàrá èmi àti ẹ papọ̀. yóò jọ mọ bínú mo fọlọ́ ọba bẹ̀ ọ́ ṣé o ti gbọ́ ṣé orílẹ̀ yìí kọ̀ lọ́rọ̀ ni ọ̀ ní bínú. ìyá nìkẹ́ ẹ bá mi bà níwọ̀ ni àdáa níbi tó bá ti gbọ́ ni ká ẹ ti lọ bá sọ̀rọ̀ ìjọ tó bá tó dán irú rẹ̀ wò tó bá tó dán irú rẹ̀ wò tí mo bá bò bí gbàtẹ́ ra bò ṣúgà ni wò ṣe bò gbàdọ̀gbàdọ̀ wà gbowó àgbàlówó èmi àti ẹ̀ bó ti jẹ́ nu. bàbá ti rọrọ̀ ń dán mi àwùrẹ̀ ní sọmọ báyìí olójú ọ̀rọ̀ téèyàn mọ̀ sọmọ sọ ti bá mọ̀jà sí mọ́ mọ̀jà sọ èmi àtọkọ mi mọ́. ẹ ẹ wúlẹ̀ mọ̀ sọ ẹ mọ̀ sọ kí wọ́n ti rí tó yẹ bọ́lá fọmọ tọrọ bẹ́ẹ̀ kí. kémi kémi ń sáfù. ẹ rọra o. ẹ pẹ̀lẹ́ madam ẹ rọra o sọlá fi àlẹ wa àdúpẹ́ kí ló mú àwọn èèyàn yín tó ń sá wọlé. èmi ọmọ ń tọ́gbà wọn mú un bóyá torí aṣọ yín ni mú wọn sá. ẹ kò yé wọn ni wípé ọlọ́pàá ọ̀rẹ́ aráàlú ni wá tó rà dẹjọ́ ń sìn kankan náà ni ẹ̀yin lẹ fi wá síbẹ̀. bẹ́ẹ̀ni kò yẹ kán máa sá fún wa tí wọn bá rí wa. èmi ọmọ fún èmi mọ̀ kọ́rẹ́ aráàlú ni ìlọ́jẹ́ mi ò dúró. ẹ ṣe jàre madam ẹ ẹ jọ nǹkan kan ló gbé adádùgbò yìí. kí ni nǹkan náà. ẹ a gbọ́ pé ẹnìkan ṣé bọ̀dà gbẹ̀ngà bọ̀dà gbẹ̀ngà ni ṣé ìpínlẹ̀ ní bọ̀dà gbẹ̀ngà gan àwọn gẹ̀ ẹ̀ṣẹ́ yẹn kan tó ní láárí kí ni bọ̀dà gbẹ̀ngà àjọ ń tọwọ́ bọ̀wọ́ báyìí ni <laughs> ṣé wàá rí wọ́n mọ mutí pọ̀ ojoojúmọ́ wọ́n sá mọ mutí ṣé wàá rí kó tó wá rí pé wọ́n sálábà pàdé kú yìí lálẹ́ ìjẹta yìí làwọn àtọmọkùnrin kan ní ń ṣe fanfa ní yóò ṣe ìpọ ni ìpọ lọgà àbọn tiwọn báyìí mo ṣe à ah, bọdà gbẹngà bọdà gbẹngà mọmọ kúkú ya ìtẹ wàá padà mọ wọn pa wọn náà ni. òun àti ta ni wọn ń ṣe fanfa yẹn. Ah, ìrojú àwọn tí wọn jọ ń ṣe fanfa ṣùgbọ́n àwọn tí mo lè dámọ̀ mi bá rí gan ni. àwọn tó pa wọn ah, ẹ wò balẹ̀ mi làwọn náà jẹ́rìí sí. ọkọ yín rè é pẹ̀lẹ́ bàbá sálàfíà ni ẹ ṣeun àdúgbò yìí. àwọn mi kàn ní àwọn mi kàn ẹ pẹ̀lẹ́ sáà wọ ìṣẹ̀lẹ̀ máa jẹ́ kan náà <laughs> ọ̀rọ̀ ọ̀bùrà Gbénga ni wọ́n bá wà. Gbénga Gbénga ṣé mi ò mọ Gbénga ṣé nìkan jẹ́ Gbénga ni. ọ̀bùrà ti ń pa. Gbénga oh! Gbénga tó wà l'Ábùjá. Àbújá bò ó baálé mi ọ̀bùrà Gbénga tó fẹ́ fún yín ṣe sí lálẹ́ ìjẹta tí mò ń ṣẹ́jú sí yín pé ẹ mọ́ gbà tẹ́ ẹ̀ wá mọ̀ pé ẹ ti pa wọ́n lánàá ní bá a jọ ń sọ ni. àbí pé tó wà níjọra ni. rárá tó igbó ni. mo pé nǹkan. ṣé ẹ fẹ́ gbàgbé sí lọ́wọ́ wọn tí mò ń ṣẹ́jú sí ipa mọ́ mò ń ṣẹṣẹ mọ́ mò ń ṣẹṣẹ. Chelsea oníbọ́ọ̀lù. ẹ wo alàgbà ẹ má bínú alàgbà ẹ má bẹ àbí Caleb. àníbọ̀dà gbẹ̀ngẹ́ mọ wọn wọn ní bọ́ọ̀lù àjọ. ẹ eh, eh, eh, ẹ má bínú ṣe o mọ̀. ẹ wọ́n sọ Eh, ìyàwó mi rè. ẹ eh, wọn sọ bẹ́ẹ̀ wọn sọ bẹ́ẹ̀ <laughs> ìgbà tẹ ẹ ti jáde sí inú mi dùn ẹ̀yin méjèèjì ẹ lè tẹ̀lé wa dé station wa kẹ n tẹ à ń sọ kẹkàn bá wa. Ah, ah. láàrin mi àti ọlọ́ndẹ̀ rí mi ò mẹ́tọ́ jẹ́ gbẹ̀ngà mi ì tiẹ̀ mọ̀ pé pààyàn èmi ò sí lé fìbí lẹ́jà rẹ̀ bá pa ẹ̀fọ́ bá bá bá má tì mí lọ bí tí mi ò fẹ́ lọ ẹjọ́ jáde èmi ò sí lé òun ló ń wà lé hmm. ṣé bó ń mọ̀. èmi mọ̀ wọ́n. ìwọ mọ̀ dáadáa eh. ẹ jẹ́ kó n tẹ̀lé nígbà tó ń ti mọ̀ kó sọ̀n tó bá mọ̀ ń bẹ̀ èmi àdúró dè lé màmá tọ́jú lé. madam nǹkan tó kéré ni. Ah, dáadáa kẹ̀kan dé station n tẹ́ sọ kẹ́ ẹ sọ fún wa ẹ rí pa àmúwé dání talẹ̀ ráyè kọ́lẹ̀ kákan kọ́lẹ̀ kẹ̀dẹ̀ máa padà. ebi kẹsẹ̀ ti ọ̀pẹ̀ kí n débẹ̀ kí n sọ pé nǹkan báyìí kẹ́yìn sí máa bọ̀ lé mo dé tán. ojú òní tí yóò sọ́nà báyìí ẹ ṣe o ọkọ̀ òsìkò kìsọ̀ láburú. sẹ́rí bàbá gbẹ̀ngà tí mò ń sọ̀rọ̀ rẹ̀ fún mi sẹ́rí àwọn tó pa bí o ti gàbọ́ sí mi. nígbà tí wọ́n fẹ́ pa ah! tí mò ń bá kun ní abiyamọ o ọmọ èèyàn ní ẹgbẹ́ níbi ẹni. sẹ́ni pé kò dàgé ẹ̀fà o mọ̀ jẹ́ òṣèjú ẹ kó sá kó sá sọ̀rọ̀ ṣá ó dẹ̀ ń tẹ̀lé ọlọ́pàá lọ rẹ kó máa dé lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí báyìí o ó ti gbà o. bàbá mi níbo ẹ ń lọ. kò sí aburú yorùbá ti sọ wípé ẹni tá à ń wá lọ ọ̀nà là á kò. Ah! mi mọ̀ kó lórí burúkú lọmọ yín mi mọ̀ kí wọ́n bá wèrè lọmọ yín kí ẹ̀ẹ́dẹ́gùn rẹ débi wípé ó fẹ́ rán rẹ̀ lọ sẹ́wọ̀n tó bá ti rán rẹ̀ lọ sẹ́wọ̀n tí ó bá rẹ́ lómi lọ sẹ́wọ̀n ṣe àwọn òṣìbẹ̀ ta ó dẹ̀ sunsunsun ó fẹ́ rán rẹ̀ lọ sẹ́wọ̀n wàá tún rẹ̀ mí náà lọ sẹ́wọ̀n lórí pàwọ́ rán ah, ẹ wò ẹ jọ tó lọ níbi tọ́lọ́ ràn mí lọ́wọ́ dèrè ẹrù ẹ̀ rẹ́ o tó bá yá yín ẹ lọ bá police station ah, ọlọ́pàá ti mú. bàbá mi Ah, ah. kí ni máa tẹ̀yìn yorùbá tó ẹ pé tẹ ẹ bá sọ̀rọ̀ ẹ sì gbàgbé ìjọ tẹ ẹ dọ́dọ̀ mi ní àyìn tẹ sọ̀rọ̀ ẹ fẹ́ wèrè ohun tó wá ya wèrè. èmi ò amọ̀kẹ́ wèrè tí ẹjọ́ débi kankan sọ lọ iná ló ń wo iná òfẹ́ kú kéèyàn wó ọ̀dọ́ débi pé ó dẹ̀ lọ fọlọ́pàá pé mo wà bẹ́ẹ̀ mo mẹ́ni ẹ̀ tí ò tó rí rí tó mọ̀ rí. bàbá mi ṣe bẹ́ẹ̀ ṣàlàyé ọ̀rọ̀ ya yín fún mi ẹ̀ nígbà tí ya yín wòran títí ẹ̀ ni wọ́n sì yọ ọmọ lẹ́yìn ìyá yín ebi wọn ò yọmọ lẹ́yìn tiẹ̀. ẹ̀sìn kọ́ yọmọ lẹ́yìn èèyàn kó padà lórí lọ bí mi àti kó ti bẹ̀ lo ẹ̀wọ̀n ńkọ́ kò wá jẹ́ kó fẹ́ lo ẹ̀wọ̀n nìkan ó tún wá fẹ́ mú ẹlòmíì dání yẹn ńkọ́. kò fẹ́ dání kan lo ẹ̀wọ̀n. bẹ́ẹ̀ ni ó fẹ́ mú mi dání èmi ò dẹ̀ lo ẹ̀wọ̀n rí ìrọ̀ mi ò lo ẹ̀wọ̀n rí ẹ̀sọ̀pọ̀tì rẹ̀ kájọ lo ẹ̀wọ̀n pọ̀ màmá ojú òní tì òótọ́ lòwe tí yóò bá pa wọ́n lòwù tí yàbá gbọ̀n òun lọ́mọ máa ran ah, ah. bó ṣe rí nìyẹn tí ọ̀bà débẹ̀ ní sọ pé mi bá tẹ̀lé lọ sẹ́wọ̀n. ṣé mọ̀lá àná ṣé mo lọ́ọ̀lì mi ni ṣé mo lọ́ọ̀lì mi ni. ẹjọ mi ò rí ìfiri o. ẹni fi mi ò rí ìfiri o. ẹni fi kẹjọ túlẹ̀ mi ò rí ìfiri o. ẹni mi fi ẹni mi fi ẹni mi fi èmi lẹ́nu ọ̀sùn bẹ́ẹ̀ yẹn. ẹni yọ lásán wọ́n sí ọ lẹ́sẹ̀. èmi ẹni fi. sẹ́ẹ̀rí ẹ̀jẹ̀ kìí sọ̀rọ̀ kan fún yín sẹ́ẹ̀rí gbogbo àti mọ́tò wàlẹ̀ fún yín. ó ti kọjá o ìwà oníwà ni mò ń gbà yẹn èmi gangan tó ń wo yìí ó gbá lórí mi burúkú burúkú burúkú. èmi gan ọ̀ràn yẹn o. ọjọ́ very good wọ́n gbé tí mo máa jẹ dé mo yá pé mo ti forí gbálẹ̀ kékeré o má má má má o má ta sí mi o má ta sí mi o. wèrè gidi wèrè gidi ọkùnrin ti ya wèrè yìí ò tọ́ ẹ wo ń pa kú ikú o. kí fọkí ikú o. wọ́n ikú ikú. ó rò mo ń ṣeré ni. ìwà mi gángan rè mo lè ṣáyà ládàá mo lè eh. fi kò ya máàpù nàìjíríà sí yàn lára. ikú jẹ́ kí n tún gbúrú ẹ kókókókó tó bá yẹ wà á lọ bọ́ mẹ́rin police station tọ́lọ́pàá ti mú. ikú o ikú o ṣé ẹ ti lọ lọ àwọn dà ah. ìyá àgbà ìyá ah. ṣé wọn tún adára báyìí tó dẹ̀ méjì ṣé wọn dára báyìí ẹ̀rín àwífò ọba jógbọ́ o. àwòrán la. ó jọ bí eré kì í ṣeré o. àwòrán la. ó jọ bí àwàdà kì í ṣàwàdà. àwòrán la. kékeré ló ti balẹ̀ lọ. àwòrán la tó bá dàgbà tó ipa ò ní ká. àwòrán la. ọkùnrin wo ló fẹ́ fẹ́ Àbẹ̀bí sílé o. àwòrán la. àwòrán la. àwòrán la. ló darí èyí. àwòrán la. òyìnbó bo ọ̀làdúró ọ̀gáyàtà. àwòrán la. àwòrán la. àwòrán la. ẹ̀yin òbí ẹ fèyí ṣe àwòkọ́gbọ́n. àwòrán la. bàbá sọ ti ẹ̀ ìyá òun àwòrán la. àwòrán la o. àwòrán la. aláwàdà mo sọ pé àwòrán la. àwòrán la. àwòrán la. àwòrán la.